جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تجيب لا تقذفونا بالشموس فإننا سيرنا على نهج الحبيب محمد وبقول من شرع الشريعة نصلها وعلى مقولته الكريمة نهتدي وبكل قول ستدل بآيتي أو بالحديث المستقيم بالمسند لا تقذفوا دابي شذوذ فإننا سرنا على نهج قريب محمد وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم من المسند أو بالحديث المستقيم من المسند أعوذ بالله من الشيطان الرجيم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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adúwà pẹ́ fún ọlọ́run bá. Ọlọ́run bá ìlú ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Èyí tí ó jẹ́ oore tó ga jù tí a máa ń dúpẹ́ lórí àwọn tá a jẹ́ Mùsùlùmí. Òun náà ni ní Mátúlì Ìsìláàmù ìdẹ̀kùn pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí òun náà ni oore tó ga jù tí a máa dúpẹ́ lé lórí àwa náà wá dúpẹ́ bí ọlọ́run bá ṣe nìkan kan wa ní mùsùlùmí iṣẹ́ tá a ṣe yẹn ìmọ̀ọ́dún ọpẹ́ ó ti jẹ́ amọ̀lórun sọ́ọ̀lẹ̀ iṣẹ́ eré tí lè fi bẹ lọ́wọ́ àwa fi ọpẹ́ tá a dún náà àfi bẹ lọ́wọ́ bọ́lọ́run ká kú ní mùsùlùmí kọ́lọ́n jẹ́ kí àwa jẹ́ ní àlùjánnà pẹ̀lú sábàbí Islam. lẹ́yìn wá gbà náà ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ní àáfíà adúpẹ́ pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà kí ọlọ́run kó má gba àlàáfíà kúrò ní ara ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó ló ṣàlékún wọn àlàáfíà fún wa. ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ní àmì ọpẹ́ pé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ lágbègbè wa yìí kò ní kí àwọn ọmọ rí gbọ́nmi sí omi òtó òun náà ló jẹ́ ká lè jókòó láti máa gbọ́rọ̀ ọdún báyìí abẹ́lọ́wọ́n ọba ìfọ̀kànbalẹ̀ náà kọ́lọ́n kó mọ́ yọkú ní agbègbè yìí òun ní tí ò sí fọ̀kànbalẹ̀ kí ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ní mátúlẹ̀ ibìkọ́ ìdẹ̀kùn bí ọlọ́run ọba ó ṣẹ́ wa kù sórílẹ̀ abẹ́lọ́wọ́n ọba lórí àṣẹkù náà ọlọ́run jẹ́ ó a fi rí àgbéga nínú àlìjánná ọlọ́run ọba àṣẹkù wa mọ́ṣẹ́ ni a fi di kèfé sọ́lọ́run kí a fi jẹ́ tí ó parí ayé wa sínú Islam àwa dúpẹ́ gbogbo àwọn orin ọba ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àti pé ọlọ́run tún sọ wa lánàá títí àdúpẹ́ pé ọlọ́run ọba ó tún bá sọ tẹ̀síìnì tọdún nínú àwọn ọdún sọ́dí rọrùn kí ọlọ́run kó tún máa sọ́dí rọrùn èyí tí màá bá sọ̀rọ̀ èyí tí màá fi ní ọdún ọlọ́run ìkọlọ́ ní kí ni máa sọ jáde èyí tí ẹ máa gbọ́ náà gbígbọ́ tí ó ṣe ní àǹfààní tẹ́fì ní ọdún ọlọ́run ìkọlọ́ kó pé ọlọ́run tá a tó ta torí ẹ̀ jókòó yìí ọlọ́run máa dàlú aláyà ọlọ́run kó gbà ní iṣẹ́ tí ọlọ́run bá tẹ ọ tó ń darí ọgbà lọ́wọ́ wa ọlọ́run jẹ́ àfihàn dáadáa nínú àlùjẹ́ náà la hawla wala quwwata ìlà bìlà. Ní àná, tẹ̀síìrì wa a lè ka áyà lánàá torí pé orí ọ̀rọ̀ tí yá wa àti ìyànjú ẹ̀ tó dẹ̀ fi pọ́sibú náà kọjá pé orí ọ̀rọ̀ náà ni a tún sọ ní òní. Orí ọ̀rọ̀ tá a wà. nínú àwọn àyà tí ya nka ká inú súrà táwa náà ní Suratul Hajj òun ní súrà tí a wà Quran twenty two àyà twenty eight òun náà ní a wà ọlọ́run bá ti sọ fún wa nínú twenty seven wípé òun pàṣẹ kí láti jẹ́ pé a gbọ́dọ̀ wa máa ṣe àbẹ̀wò sílé ọlọ́run káwá ṣe ìbáàdà níbẹ̀ tá a mọ̀ sí hajj àbí ká tó fi wúrà náà fún un tá a mọ̀ sí hajj al nígbà tá a bá ti wá kú lé tí a ti dìde láti wá ṣe hajj tí a wá ṣe umra náà pẹ̀lú ẹ̀ àwọn kan máa rin ẹsẹ̀ wa àwọn kan máa gun nǹkan wa ọlọ́ni tí wọ́n wá ṣe níbẹ̀rẹ̀ àyà twenty eight. وأذن في الحج وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ọlọ́wọ́ bá ń ṣe àlàyé fún wa pé èyí tí àwọn èèyàn wa ṣe ní ájì òun náà ni lìyẹ́ṣẹ́ àdúrà mànáfi àlàhùn. Mànáfíà yẹn o ní pé àwọn nǹkan tí ó jẹ́ àǹfààní fún wọn. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afúntẹ̀síìrì sọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó súnmọ́ jù náà ni pé manasikal hajj wọ́n wá ṣe iṣẹ́ hajj so ìyẹn lọ́wọ́ ká máa ṣàlàyé sùúrà tá à ń kọ́ náà ní sùúràtúlẹ̀ hajj àwọn èèyàn yìí dìde láti wá ṣiṣẹ́ hajj torí pé iṣẹ́ ájì máa jẹ́ àǹfààní fún wa ìbádọ́ ọlọ́run bá àǹfààní ni fún yàn láyé ń bì tó bá tún jàlè kí á mà èyí ó tún rí ọdún ọlọ́run pẹ̀lú pé yàn ṣe bàdà fún ọ. látara bẹ́ẹ̀ àwa ṣàlàyé fún wa lánàá bí a ti máa ṣiṣẹ́ ájì níwọ̀n bá tá ṣàlàyé lánàá a sọ fún wa pé ẹni tí ó ṣiṣẹ́ ájì yóò gbé aṣọ ìram aṣọ tí wọ́n máa ń wọ̀ tẹ́jẹ́ wípé ọkùnrin yóò san aṣọ sídìí obìnrin yóò dẹ̀ sọ ọkùnrin yóò tún san ìkan sí ọrùn ṣùgbọ́n obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ tiẹ̀ òun ó bu aṣọ dẹ́ pé yóò kárí gbogbo ara rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti wẹ̀wẹ̀ jánábà tán yóò wà mú àníyàn wà gbélé láti ṣàlàyé lánàá pé òun fẹ́ yọ bẹ̀rẹ̀ sí máa ṣe làbáyíká lọ sí bẹ́tìlẹ̀ atik bàdúrà dé bẹ́tìlẹ̀ atik yóò dákẹ́ làbáyíká rẹ̀ nígbà tó bá wá débẹ̀ yóò wá gbé ilé ọlọ́run ọba sí apá àlàáfíà tá a mọ̀ sí apá òsì níbi bá ti ṣàlàyé lánàá ibẹ̀ náà ni ajárùlẹ̀ aswad wà yóò kọ́kọ́ lọ fi ẹnu kó ajárùlẹ̀ aswad lẹ́nu tàbí kó fọwọ́ lé ajárùlẹ̀ aswad kó fi kan ẹnu tàbí kó nawọ́ sí tí ọba lè débẹ̀ láì ní fi kanu yóò wá bẹ̀rẹ̀ tàwáàfù ẹ̀ láti fẹ́ ilé ọlọ́run ọba ká ilé ọlọ́run ọba lé orígun mẹ́rin orígun àkọ́kọ́ ló ti bẹ̀rẹ̀ yẹ ibẹ̀ ní ajáwìlá aswad wà orígun ti ń lọ nígbà tó kó níbi ajáwìlá aswad kò ní fọwọ́ kan orígun yẹn tiẹ̀ kò ní fọwọ́ kan àbí kọ́ nawọ́ sí kò ní ṣe bẹ́ẹ̀ torí pé orígun yẹn kò sí lórí kọ̀wá Ibrahim àṣàlàyé lẹ́nà fún wa ní àná ààyè tí yóò gbà kọjá ìlú kan wà tó ń pè ní àlè ìjírù ìyẹn tiẹ̀ òun dá wà lọ́tọ̀ ni ara ilé ọlọ́run ni ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n padà kọ́ ilé ọlọ́run padà gẹ́gẹ́ ṣàlàyé fún wa lánàá wọn ò mára ilé ọlọ́run so ìyẹn ló wá ìfàdó jẹ́ pé a gbọ́dọ̀ gbaná ìjírù gbàdá bá ń ta wá ẹ̀yìn ìjírù la gbọ́dọ̀ gbà láàfin ní ta wá fún wa. èèyàn tó wá nílé fi ọwọ́ kan orígun èyí tí ó kejì téèyàn débẹ̀ lẹ́yìn ti kúrò níbi orígun bíi ti ajal aswad nítorí wípé orígun yẹn ò sí lórí lórí kò lórí orígun tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tó tún tẹ̀lé náà èyí ò ní lè fọwọ́ kan òun náà lórí kò sí lórí foundation tí ọlọ́wọ́ bá fún orígun ètí àwọn agbára wa fọwọ́ kan ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin so a fọwọ́ kan òun tábàlágbára àìkíìsì rẹ̀ a wà kíìsì ọwọ́ náà tàbí ká náwó sí láìní kíìsì ọwọ́ náà a wà ẹsẹ̀ wà tún yí wá síbi ajárùlẹ̀ aswad ẹ̀ tàwáfù alákọ̀ọ́kọ́ nìyẹn tabaye tàwáfù alákọ̀ọ́kọ́ yẹn tán àǹtẹ̀tẹ̀ tó máa kíìsì ajárùlẹ̀ aswad náà a wà tún yí kú bẹ́ẹ̀ tabade kan ti débi rúkúnù títí àlìyàmánì yẹn a máa rí pé à kan à ń kí sẹ so a máa yí ìbò tá a fẹ́ yí wa jẹ́ ẹ̀ẹ̀mejì a sọ fún wa pé ẹni tí ó bá jẹ́ pé a gbọ́dọ̀ lálùwàlá ká tó ta wá fúnlé ẹni tí ò bá ti ní àlùwàlá kò lè ta wá fúnlé torí pé àtàwá fún bí irun ni téèyàn bá ń ta wá fúnlé ọlọ́run tó bá lọ só yọ padà lọ sàlùwàlá ìní tó bá bá dé lọ́wọ́ kó bá ti parí ẹlẹ́ẹ̀kẹta yóò padà tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kẹrin lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin yẹn tí ò tí ì parí yẹn kò níyẹn nìyẹn yóò padà wá jẹ́ ẹni tó jẹ́ pé yóò tún wá bẹ̀rẹ̀ láti di ajáwé aswad ìyẹn tó bá kú tí ò tí ì sá ní eré yẹn yóò padà wá sá eré náà. so lẹ́yìn wá gbà náà nígbà tí ó bá ti wá parí iṣẹ́ rẹ̀ tán pẹ̀lú pé ó ṣe tàwáfù lé Ọlọ́run lẹ́ẹ̀meje tó bá ti parí eléyìí yóò bọ́ síbi makom Ibrahim ẹ̀yìn makom Ibrahim yóò yan náfìlà méjì ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ní àná tí ò bá lágbára láti lè dúró ń yóò jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ yóò dúró níbi tó bá ti rọ̀ lọ́rùn yóò yan náfìlà méjì lẹ́yìn ìgbàlọ́ anábílà méjì ta níbi makom Ibrahim yóò lọ síbi omi Zamzam yóò mu omi Zamzam so ó tún lè fi sí ara rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá parí eléyìí tán yóò padà lọ síbi Hajar Aswad yóò tún lọ kíṣe ajẹ́ ẹlẹ́ẹ̀kejì yóò kíṣe tí ó bá lè kíṣe yóò fọwọ́ kàn án yóò fi nǹkan yóò fọwọ́ yẹn kan ẹnu àbí kó náwó sí tí ò bá lè débẹ̀ láì ní fi ọwọ́ yẹn kan ẹnu. sọ lẹ́yìn wá gbà náà láàrin ibi tí ajáròlá aṣọ́àdù wà àti ibi ilẹ̀kùn kaaba wọ́n ń gbé ibẹ̀ ní mọ̀lítàzam yóò dùn bẹ́ẹ̀ yóò ṣàdúrà fún ọlọ́run. sọ lẹ́yìn eléyìí yóò wá máa gba sàfà àti márùwà lọ ẹ bá sọ fún wa lánàá yóò gorí sàfá àsọfún abẹ́ ti ṣe ń bẹ̀ yóò sọ̀kalẹ̀ yóò lọ sí márúwà yóò gorí márúwà náà yóò ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sọ̀kalẹ̀ yóò wà máa padà so yóò lọ yóò máa bọ̀ lílọ ẹyọ kan sí ibi kíní ẹyọ kan nìyẹn tó bá padà ó méjì yóò wá sí bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mejì ìyẹn ni pé ó bẹ̀rẹ̀ láti sọ̀fà yóò wá parí ẹ̀ sí márúwà so ìgbà tó bá ti ṣe eléyìí tán a sọ fún wa pé ẹni tó bá jẹ́ pé tàmọ́ tún wò ló ṣe ìyẹn ni pé ẹni tó ṣe wípé òun mú ọbẹ̀ ṣe umura àti ájì pọ̀ kò dẹ̀ tí ì ní ẹran adíyá tó fẹ́ pa ìyẹn ló wáyé káwọn ọmọ nàìjíríà ó ṣe tàmọ́ tún wù fẹ́ ṣe umura àti ájì pọ̀ kò dẹ̀ sí ẹran adíyá tí ó pa lọ́dọ̀ rẹ̀ ìgbà tó bá ẹ̀sẹ̀ fẹ́ parí ájì tán ní ẹ̀sẹ̀ tó lọ ẹran adíyá irú ẹni bẹ́ẹ̀ tàmọ́ tún wù ni ó ṣe ẹni tó bá ṣe tàmátù yẹn báyẹn nígbà tó bá ti sá Safa àti Marwa tán ẹni yẹn ti di ẹni tó ṣe wípé ó ti lẹ́tọ̀ọ́ pé kọ́ wá bọ́ aṣọ ìrọ́mùlẹ̀ kó lọ wọ aṣọ lé gbogbo nǹkan tó jẹ́ èèwọ̀ fún tí ò gbọ́dọ̀ ṣe nínú iṣẹ́ hajj nígbà tó bá ti gbé ìrọ́m ó ti wá dẹ̀tọ̀ fún ata ó lè ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ so tí ó fi di àsìkò dáńbọ̀ wa sọ ọ̀rọ̀ rẹ̀ yìí tí ó fẹ́ padà wá gbé kìrọ́ọ̀nù mi tí wọ́n bá ṣe kìrọ́ọ̀nù tiẹ̀ ẹni tó ṣe kìrọ́ọ̀nù òun òun náà fẹ́ ṣe umura àti ájì pọ̀ ni ẹni tó fẹ́ ṣe umura àti ájì pọ̀ yìí òun ti wá mú ó ti ní ẹran adìyẹ tó fẹ́ pa so irú ẹni bẹ́ẹ̀ tó bá parí ẹ̀ tàwáfù tóun ṣe yẹn tàwáfù ìkùdùmù là ń pè tàwáàfù tí ẹni tó ṣe tàmátù ń ṣe tàwáàfù tiẹ̀ tàwáàfù rẹ̀ umrọ́ ni tiẹ̀ ẹ̀rọ òun parí umrọ́ ni èso tàwáàfù kùdùm tó bá wù ẹni tó bá jẹ́ pé ó fẹ́ ṣe kìrọ́ọ̀n ó lè má ti ṣe tàwáàfù yẹn wọ́n bá ṣe tàwáàfù yẹn tán tó ṣe sááyù lẹ́yìn rẹ̀ òun ò lè bọ́ sọ́ọ́lẹ̀ láìláì tiẹ̀ yọ wà ní títí di àsìkò tí ó wà gbé àsìkò tí àwọn mùtàmọ́tíò tí wọ́n àwọn mùtàmàtì ọ̀hún tẹ́gbẹ́ ìgbà tí wọ́n fẹ́ gbé ìrọ́mù wọn ìgbà náà ni òun náà ó ṣe wá sọ pé òun náà ṣe kò ní gbé ìrọ́mù míì torí pé ìrọ́mù yẹn ti wà ní ara rẹ̀ so ẹnu pé òun náà máa tẹ̀lé wọn lọ́gbà tó bá fẹ́ ṣiṣẹ́ hajj tá a fẹ́ ṣàlàyé lónìí. ẹnì kẹta ni ẹni tó ṣe ìfúrọ́ọ̀dù ìyẹn máa sábà ṣẹlẹ̀ fáwọn tí wọ́n bá ń gbé mọ́kà wọ́n ti ṣe umura tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣàlàyé lè fún wa àbí àwọn tó ṣe yí pé wọ́n ti ṣe umura tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á fẹ́ ṣe áàjì lásán irú ẹni bẹ́ẹ̀ tó bá wù ló lè ṣe tàwáfù lè kùdùn bó tàwáfù dá aṣọ tán ni bó dá aṣọ tán yẹn tó bá wù ló lè ṣe tó bá wù lè má ṣe wọ́n yẹ pé àsìkò áàjì gangan àsìkò tá a fẹ́ sọ yìí gangan òun náà ni ó wà wá tí ó sọ pé òun fẹ́ wá ṣe iṣẹ́ áàjì òun tẹ̀wé lónà wà fi lè ṣe pé ó so o lè jẹ́ pé bàtà bá wọ sọ rẹ̀ tán lásìkò àjò kó sì tà á fìlì kùdù ó kàn máa gbéra lọ kó máa lọ fi ti ń lọ tiẹ̀ so ní oṣù kìsẹ́ yìí ó lè rọ̀ ní ọrùn so pẹ̀lú kádà ṣàlàyé ní àná àti ṣàlàyé níwọ̀n bá bá a ti ṣe tawaf betel àti àti bí a ti ṣe sáyù bẹ́ẹ̀nà Safa wal Marwa láàrin Safa àti Marwa bá a ti ń sáré mbẹ́ èyí tá a bá ṣe ní betel àti kìnnà ń pè ní tawaf èyí tá a bá ṣe ní sọ̀fà àti mọ́rúwà ọ̀nà ń pè ní àṣàyò so lónìí ẹ bá ṣàlàyé fún wa pé ìtànkà tó jẹ́ tẹ̀síìrì ní tó sọ fún wa ni pé màdá àwọn èèyàn bá gbéra tí wọ́n wá ṣe hajj ní tí wọ́n wá ṣe ni pé lìyẹ̀ṣẹ̀ àdù. lìyẹ̀ṣẹ̀ àdù mọ́nà àti àlámọ́. wọ́n wá ṣiṣẹ́ hajj ni so iṣẹ́ hajj ni wọ́n fẹ́ ṣe bó láti wá ṣiṣẹ́ hajj ìta àṣàlàyé ni pé èèyàn ti ṣe umurọ nìyẹn ó ti parí umurọ nìyẹn àmì ẹ bá fẹ́ ṣe tawaful kudum ó ti parí ẹ̀ nìyẹn so ẹ bá fẹ́ ṣiṣẹ́ hajj ọjọ́ kẹjọ tó jẹ́ inú oṣù kejìlá tá a mọ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjà oṣù kejìlá àwọn mùsùlùmí tí èsè dìsẹ́mbà torí pé dìsẹ́mbà òun wà lọ́tọ̀ ó lè má jẹ́ oṣù kejìlá lọ́dọ̀ nínú kàlẹ́ndà wa mùsùlùmí. so ọjọ́ kẹjọ yìí òun náà ni ibi téèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj ẹ̀ tí ṣe hajj so ọjọ́ kẹjọ yìí ni yóò bẹ̀rẹ̀ ṣe hajj. so kí ni ẹni yẹn àwa máa ń pe ọjọ́ yẹn ní yaumu tarwiya ọgbọ́dá ń pe ọjọ́ yẹn ní yaumu tarwiya ọjọ́ kẹjọ oṣù kejìlá àwa mùsùlùmí. so àwọn tó bá jẹ́ alimutamatiun àwọn tí wọ́n jẹ́ pé tamatuun ni wọ́n ṣe àwọn tí wọn wọ́n ṣe wá tí wọ́n lọ gbé ìrọ́ọ̀mù mi àsọfún agbégbà tí wọ́n bá ti parí umura àwọn tán wọ́n bọ́ sọ́ọ́lẹ̀ wọ́n á farun tàbí kí wọ́n ó gérun sọ wọ́n ti parí umura ni, dandan náà gbọ́dọ̀ farun tàbí kí wọ́n ó gérun wọ́n ti wá lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan yẹn wọ́n ní wọ́n bá lọ lọ́fíńdà wọ́n ti lọ lọ́fíńdà wọn náà má gé kaná wọn lè gé kaná sọ gbogbo tí wọn ní kí wọn má ṣe wọn ní wọn sùmáyàwó wọn wọn lè sùmáyàwó wọn. ẹ bá ṣe ájì ọkùnrin ọgbọdọ dá nǹkan ọgbọdọ fi nǹkan lérí o lè ṣe gbogbo eléyìí o lè dé fìlà o sì dé o lè ṣe o lè wọ àǹkárá sọ gbogbo nǹkan ló lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bá dọ́jọ́ dọ́jọ́ kẹjọ yẹn yóò wá padà sínú ìran yóò padà lọ wẹ̀wẹ̀ jánábà padà àwọn tó yẹ pé àwọn tí yẹn ti wà nù ìrọ́ọ̀mù tẹ́tẹ̀lẹ́ àwọn máa gbé báwọn àna aṣọ ìrọ́ọ̀mù ó lè máa wẹ̀ tí ó máa máa sọ ìrọ́mù mi so but àwọn tó yẹ kí wọ́n ti bọ́ ìrọ́mù lẹ̀ àwọn ó sẹ̀ tún láníyàn ni so wọ́n wà lọ gbé ìrọ́mù yẹn ní ọjọ́ yọ́mù tẹ́rúwíyà wọ́n gbé ìrọ́mù wọn gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fún wa béèyàn ti máa ń gbé ìrọ́mù náà nìkan ìwọ̀n ìjà náà nípa ìwọ̀n ìjà náà tó kù sísan sọ̀rọ̀ ẹ̀ báyìí tán so nǹkan kọjú sí kíbla kó dẹ̀ sọ pé ìwọ ọlọ́run làbáyíkàlà umma hajjan làbáyíkàlà umma ọlọ́run mo fẹ́ ṣe hajj sọ ẹni bá jẹ́ ẹnu ṣe ìfúrọ́ọ̀dù náà tàbígbà náà ló náà gbé kínní ẹ̀ ìjọ bẹ́ẹ̀ náà ni ó ti fòun ti sọ lẹ́gbẹ́ kọ̀ bá ti bọ́ sọ́lẹ̀ ó ti sọ la báyìí kàlà ó máa ajàn láti lè lẹ́wà tó yẹ ló fi bọ́ sọ́lẹ̀ ẹnu ṣe kìrọ́ náà ó náà bọ́ sọ́lẹ̀ ó ti sọ ti ẹ̀rẹ́ ṣùgbọ́n mùtàmátì ó ẹsẹ̀ tó wá tuntun sọ ni ẹgbẹ́ sọ pé ó ní mùtàmátì án ẹjẹ́ ní ilà hajj gbọ́dọ̀ sọ fún wa ni bí ó ti gbé àṣọ orun yẹn so yóò wà ní la báyìí kàlà máa hajjan so ó ti wá gbé aṣọ òrùn yìí aṣọ fún wa pé bẹ́yàn bá gbé aṣọ ìrọ́ọ̀mù tán àwọn tí wọ́n ní àyàn náà fílà méjì àtàlà ilé fún wa pé kí n sọ́dọ̀ ẹgbẹ́ kí ìrọ̀yàn náà fílà méjì nígbà tó bá gbé ìrọ́ọ̀mù tán ṣùgbọ́n torí pé èèyàn ṣàlùwàlà nígbà tí èèyàn wẹ̀wẹ̀ jánábà súnà ni pé kéèyàn ó ṣe kí o ó kírun náà fílà méjì lẹ́yìn ìgbà tí èèyàn tán pẹ̀lú àdìsí tá a mú wá fún wa lánàá tí ó mọ ẹjẹ́ sábàbí fún yàn kéèyàn fi lè jẹ́ àní ẹni àlìjẹ́nà. so lẹ́yìn wá gbà náà bẹ́yìn bá ti wá ṣe léyìí tán ní ọjọ́ kẹjọ yìí ní maka tẹ́yìn ṣe léyìí tán maka ìdókù náà ni wípé èèyàn máa gba mìnà lọ ní o mìnà olè yọ máa gbà lọ mìnà tẹ́yìn ń lọ yẹn ibẹ̀ lèyàn ti fẹ́ lọ kí irun àìlà ìran àlàásàrì nínú yẹn láti lọ kí n a fẹ́ kí magri a fẹ́ kí ìṣáì níbẹ̀ a tún fẹ́ kí ìran àsùnbà ọjọ́ kejì níbẹ̀ ní Mínà tá à ń lọ yẹn ní tún dúró maka mọ́ ó wá ní òun ó kí zúrì mọ́kà ẹ̀ ẹ̀ ìrọ̀lẹ́ kí gbé aṣọ ọmọ tán wá ní o ẹ máa gbé gbogbo ààyè ní èyẹ ti gbọ́dọ̀ kírun kò ní bíyà ti kírun tí ò ti nírun ọrùn kìsúrì maka tó ọ̀rọ̀ kírímìnà ò ti pàṣẹ ájì rẹ jẹ́ nìyẹn tó látara bẹ́ẹ̀ a wà lọ sí Mínà ibẹ̀ láti fẹ́ lọ kí irun zuri àti asuri wa ṣùgbọ́n irun zuri àti asuri yìí a ní kí ní jámù o a gbọ́dọ̀ kí jámù ṣùgbọ́n a kì ní kọ́sùrù ni ìrun zúrì wa méjì láàkì áàkì tiẹ̀ lásìkò rẹ̀ hmm. áàkìrun àìlà lásìkò rẹ̀ ìrun àlásàrì náà áàkì lásìkò rẹ̀ méjì láàkì ìrun magrib náà áàkì lásìkò rẹ̀ wọ́n jẹ́ mẹ́ta ìrun ìṣáì áàkì òun náà ní àsìkò rẹ̀ yóò méjì so kọ́sùrù láṣẹ lẹ́yìn bàbá bá ṣe léyìn tán dandan ni kéèyàn sùn ní mìíràn ìyẹn ní pé báyìí mo ti wá kírun tẹ́jú tún gbàgbọ́ mí lọ o ti bẹ̀rẹ̀ sẹ́ ájì nìyẹn. èèyàn ó sùn ní Mínà títí di àárọ̀ ọjọ́ kejì olè ó sùn ní Mínà bàdé àbádé wá sùn Mínà bàdé wá dàárọ̀ ọjọ́ kejì Mínà yẹn náà lè yóò ti wá kírun àsùnbà sọ̀látùl fàjìrì ẹ kírun àsùnbà ń bẹ́ẹ̀ so tẹ́wàá tí wá kírun àsùnbà tán èèyàn ó dùn ó tó rùn ó fi yọ tí ṣùrùkù bá ti ṣẹlẹ̀ tó rùn bá ti yọ ìgbà náà lè yóò tó wá kúrò ní Mínà sọ èèyàn wà á máa gba bẹ̀ lọ Mínà téèyàn ń lọ yẹn bẹ́ẹ̀ ti gbéra láti Mẹ́kà àwọn aráàlú tí wọ́n ti gbé yẹ̀rọ ọ̀mù tán tí wọ́n ń bọ̀ wá sí Mínà a gbọ́dọ̀ gbàgbé wípé a fún wa pé gbólóhùn làbáìkà làwùmọ̀ làbáìkà láṣẹ̀ríkà lákàdélẹ̀ gbólóhùn yìí ni àwọn aláàjì ó máa sọ. So nígbà tí wọ́n bá ti parí tàwáàfù àti sáyù tán wọ́n tún máa sọ gbólóhùn yẹn náà lọ́nà tí wọ́n bá ti parí tàwọn ọ̀pọ̀lọpọ̀ máa sọ wọ́n ń gbòmìn kan ni wọ́n ń bọ̀ ni wọ́n máa sọ àtẹ̀gbẹ́ gbogbo kálukú wọn ni wọ́n máa sọ tó bá ti máa di ìyàwó tẹ́lifíà ọjọ́ kẹjọ ẹ̀ tí wọ́n bá ti gbé ìrámù wọn tán bẹ́ẹ̀ ni oní àwọn tún máa sọ tí wọ́n fi dé Mínà oní àwọn máa sọ nígbà tí wọ́n bá tún wà Mínà náà ṣùgbọ́n àwọn àpá àti ọmọ ṣùgbọ́n làbáyíkà yìí lọ́gbọ́dọ̀ jẹ́ nǹkan tí wọ́n máa sọ àwọn ọkùnrin wọ́n máa sọ sókè ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n máa jẹ́ nǹkan tó pé wọ́n máa sọ jẹ́ẹ́jẹ́ ni so wọ́n ní àwọn gbọ́dọ̀ pariwo sókè àwọn máa pariwo sókè láàmà fi wí. so àwa wà ní mìíràn títí títí tí òòrùn ó fi yọ nígbà tó òòrùn bá wá yọ tán ní mìíràn àwa kúò níbẹ̀ àwa ń bọ̀ wá sí ààyè kan tí wọ́n ń pè ní ànámíràn ẹ anamírọ́tù ni wọ́n ń pe ààyè yẹn ibẹ̀ ni à ń bọ̀ wá tí ẹ bá ti kúrò ní Mínà námírọ̀ yẹn lèèyàn ń bọ̀ kò kì í ṣe àròfá lèèyàn ń lọ tààrà námírọ̀ òun ibi téèyàn téèyàn lọ téèyàn lọ látìgbà tó òòrùn bá ti yọ ní Mínà téèyàn gbéra tó wá dé námírọ̀ yóò wá wà ní námírọ̀ ilà zàwà tí ó fi di àsìkò àyílà ibẹ̀ ni ó wà tí ó fi di àsìkò àyílà sọ nígbà tí àyílà bá tó yọ wà ń bẹ títí tí tí ó fi ṣe kí ni o tí ó fi bá ń bẹ so wọ́n máa ń ta tẹ́ẹ̀tì ńbẹ dáhùn yìí ó jókòó síbẹ̀ so lẹ́yìn wá gbà náà nígbà tí àyílà bá ti wá tó tí àwárí pààyè láti wọlé ẹ̀ tó bá jẹ́ aṣáájú fún gbogbo àwọn mùsùlùmí ìfẹ́ pé àwọn tó jẹ́ àwọn ìlú tí wọ́n ń darí àwọn alálàájì wọ́n yẹn nìkan tó jẹ́ aṣáájú òní yóò wá àdírẹ́sì gbogbo àwọn èèyàn pàtàyànyàn ní námírọ̀ yẹn yóò bá wọn sọ̀rọ̀ yóò ṣe kútùbà fún wọn báná bí náà ti báwọn èèyàn sọ̀rọ̀ nìyẹn ẹnìkan wà tí ó báwọn èèyàn sọ̀rọ̀ tí ó ṣe kútùbà fún wọn nígbà tó jẹ́ pé gbogbo àwọn tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ lè má gbọ́ lárúbáwá wọn lè má nǹkan tí wọ́n ń sọ so bẹ́ẹ̀ wọ́n máa ń translate ẹ̀ lédè míì àbí wọ́n translate àwọn tó ti lọ náà ni wọ́n lè ṣàlàyé léyìn ṣùgbọ́n àwọn afáà náà máa ń fi àǹfààní léyìn náà láti jẹ́ pé kí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ní abẹ́ tẹ́ǹtì kò sí nǹkan tó burú lé àgbọ́dọ̀ rẹ nìkan tí ó jà ṣáájú tó jẹ́ pé òun náà ni yọ́ọ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ eré ní so káwọn kan náà díje láàrin àwọn èèyàn bàdé wáyé pé jálàbí náà bá bá lọ bẹ̀ tẹ́kí wọ́n fẹ́ lọ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ni so kí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run wọ́n pè wọn lákèésì kí wọ́n mọ rírì nǹkan tí wọ́n wá ṣe so ilé jẹ́ nǹkan fẹ́ pé ó ṣe pàtàkì lẹ́yìn ìgbà tó bá ṣe lé tán tí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ tán so mọ́ṣáláṣí kan wà tí wọ́n pè ní mọ́ṣídìdù námírọ̀ mọ́ṣáláṣí yẹn ó ti wà ń bẹ̀ ìyẹn wà lè má ráyè bẹ́ẹ̀ gbogbo dẹ́yìn bá ti ráyè yóò dùn ní námírọ̀ so àwọn afáàní ẹ wà kí àwọn alálàájì ó wà kí lóò àti asrin wọn kì í pọ̀ ní jámọ́ àtàkùn dín ní so àlásàrì ò ní tí ì tó tí wọ́n fi kí ìrun méjèèjì nìyẹn tẹ́lẹ̀ náà ṣe jámọ́ àtàkùdín òun náà ni pé àlásàrì àsìkò àlásàrì ò ní tí ì wọlé wọ́n ti sọ pé ọ̀rọ̀ tán fẹ́ sọ tán lásìkò zuri ibẹ̀ ni wọ́n ti wá kí ibẹ̀ ni wọ́n ti wá kí zuri àti asuri pọ̀ tí wọ́n bá ti wá kí tán so àràfà ṣẹ̀ṣẹ̀ wá yá nìyẹn so àyè tí wọ́n ń pè ní námírọ̀ ó yàtọ̀ sí àyè tí wọ́n ń pè ní arọ́fà tí báwọn afá ti sàlàyé fún wọn. so ìbẹ̀ náà láwa ẹsẹ̀ wa máa darí lọ sí ẹ̀dọ́ ṣe pé a máa lọ sí àràfà. so irun tá a fẹ́ kì í tá a fẹ́ kí ní námírọ̀ yìí tá a fẹ́ kí zuri àti asuri ní Namiro. èèyàn yẹn sọ pé òun fẹ́ sọ pé òun márùn-ún kí kó dúró ọgbọ́n fẹ́ yẹn náfìlà ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé báwọn ẹbí ti ṣe wọ́n fẹ́ ká ti ṣe ànábi ni kóńdó àní màná àṣekà kù àájì tí mò ń ṣe ẹ máa wù mí dáadáa o ẹ tó bá ṣe ni mo ti ṣe lọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ o ẹ bá lọ fi mí kun ọlọ́wọ́ bò ní gbà lọ́wọ́ rẹ o so látara bẹ́ẹ̀ àyẹ̀yàn náà ìbí àmọ́ àyẹ̀yàn náà fìlà lẹ́yìn ìṣòro ìṣèbá àmọ́ àyẹ̀yàn náà ní ẹ̀yìn zúrì so àìyàn náà fìlà níbẹ̀ ká sọ pé à ṣe bá máa yan náà fìlà lẹ́yìn zuri àwa ẹ̀mí àyàn náà fìlà ń tẹ̀mí àyàn àyàn náà fìlà síwájú rẹ̀ àyàn náà fìlà láàrin àyàn náà lẹ́yìn ẹ̀mí àyàn náà kankan so lẹ́yìn wá gbà náà ẹ bá dáná kúrò ní námẹ́rọ̀ ọ̀gẹ́ bá sọ fún wa à ń lọ sí arọ́fà so wọ́n ti fi gbogbo ohun tí a fi dá àwọn nǹkan wọ̀nyí pé ibi tí námẹ́rọ̀ wà nìyí o àmì ti wà ń bẹ̀ ibi tí arọ́fà wà wọ́n sọ fún wa pé ah, gbogbo bí gbogbo ẹ bá ti dúró sí àárín kan gbogbo àwọn àárín yìí ibẹ̀ náà ni wọ́n ń pè ní àrọ̀fà sọ ibẹ̀ láàrẹ̀ àwa dúró sí kanú àwọn ààyè yìí àti wà ní arọ́fà nìyẹn sọ nígbà tí a bá ti wá wà ní arọ́fà kò sí tá a fẹ́ ṣe ní arọ́fà ju wípé a fẹ́ máa jẹ́ ẹnì tó ṣe wípé a máa ṣàdúà àdúrà náà la fẹ́ máa ṣe so a fẹ́ máa ṣàdúrà ní ní àròfà ṣùgbọ́n náà bá ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ dàbí àwọn kùrẹ́ìṣì ìran ànábì nìran kùrẹ́ìṣì àwọn àràn kùrẹ́ìṣì ń tiwọn àwọn ní titi wọn wọn èé lọ sí àròfà àwọn atánjá àwọn kùrẹ́ìṣì Musdalifa ni àwọn ti máa ń dúró wọn èé lọ sí àròfà àwọn ará kùrẹ́jì lọ́lọ́run fi sọ́nu sọ́tù bákọ́rọ́ ọlọ́run ní àfíìdú min àìsù àfáàdọ̀ nọ́ọ̀sì ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin kùrẹ́jì bí mo ti fi bí ànábì Ibrahim ti ṣe ni ẹ ṣe wọ́n ní àfáàdọ̀ nọ́ọ̀sì yẹn àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ nípa eh, usulu tafsir wọ́n ní nọ́ọ̀sì yẹn ò kì í ṣe nọ́ọ̀sì tó jẹ́ ìta lè túmọ̀ pé àwọn èèyàn yóò gbọ́dọ̀ túmọ̀ láwọn èèyàn náà sùn yẹn anabi ibrahim lórí fàṣẹ kàmá àfàdọ̀ náà ṣé bá anabi ibrahim ti ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ọkàn jẹ jámù ní ṣe anabi ibrahim láti túmọ̀ sí so anabi ibrahim ni ọlọ́ni ká tẹ̀lé ọlọ́kọ́ sí ọlọ́ni ká anabi náà wá ṣe ká kọ́ sí so àwọn tó jẹ́ àwọn kùrẹ́ ìṣe wọn ò gbé anabi òní dúró ní arọ́fà anabi dúró bẹ́ẹ̀ èyí tó jẹ́ òdodo ni ká dúró ní kíni arọ́fà so yọ wá dúró ní arọ́fà èèyàn wà ní arọ́fà tí ó fi di ẹ̀yìn magrib òun lèèyàn máa wà ní arọ́fà arọ́fà yìí èèyàn wà ń bẹ̀ àdúrà náà lèèyàn máa ṣe kò sádùúà kankan tó ń sọ pé àdúrà náà gbọ́dọ̀ ṣe ni kódà ìtọ́wọ́lọ́dọ̀ ìtọ́wọ́ àdìs tọ́wọ́lọ́dọ̀ ní òṣìṣẹ́ ọlọ́sà sálàm kì í sàdúrà ni gbọ́dọ̀ tó ṣe ọ̀dọ́ ọmọ ní kéèyàn ọ̀pọ̀ tí wọ́n máa ṣe náà ni pé la وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير gbólóhùn yìí òun ni àdìsí tó wá òun ni rìwáyà tó wá tó lálàáfíà tí ó ṣáájú àmì tuntun wá lẹ́yìn ẹgbẹ́ tá a gbọ́ ṣùgbọ́n àràfà ni ṣùgbọ́n a jẹ tó ṣe pé àkọjú sí kíbla a máa jẹ tí ó máa tẹ́wọ́ wa a sì máa bẹ lọ́hùn so a máa fi ọkàn wa sọ́dọ̀ Ọlọ́hun so àwọn afáàgán tó ṣàlàyé fún wa yìí pé ní arọ́fà yìí o ká máa gbìyànjú ká máa jẹ́ ẹni tó ṣe pé yọ́n máa gbìyànjú bí ìgbà tó pé ẹkún gan tó fẹ́ jáde ní ara wa a gbọ́dọ̀ máa gbìyànjú nígbà tá a bá wà ní kíni o nígbà tí a bá wà ní arọ́fà so ká dúró ní àràfà yìí a gbọ́dọ̀ gbìyànjú pé ká dúró níbẹ̀ tí ó fi di ẹ̀yìn magrib tí ó fi di ẹ̀yìn bàtẹ́ pé àsìkò magrib ti wọlé ṣùgbọ́n a gbọ́dọ̀ kírun magrib níbẹ̀ àtúbọ̀rọ̀ kí ni ẹ wá ah ẹ láti gbọ́ magrib ti dé wọ́n sì ní aṣọ láti fi awal waqtiya ìrọ̀rùn ẹ̀bẹ̀rẹ̀ àsìkò rẹ ni so ẹ̀mẹ́kẹ́ máa kírun níbẹ̀rẹ̀ àsìkò ni rárá bó ṣe ọlọ́wọ́ bá ti ṣe náà ni a fẹ́ ṣe so látara bẹ́ẹ̀ tá a bá ti kúrò ní àròfà a sọ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ pé ẹ tí ò bá ti dúró ní àròfà ò ní àjì o àti àwọn nǹkan tó jẹ́ nǹkan mẹ́rin tó ṣe pàtàkì téèyàn ọba ti ṣe ní hajj nǹkan mẹ́rin yẹn ló ṣe pàtàkì téèyàn ọba ti ṣe ní hajj èèyàn ní hajj aṣọ mẹ́rin ni fún wa àwọn yòókù èèyàn dáná ni ọ̀rọ̀ téèyàn dá èèyàn tàn èèyàn sàn ni sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ nígbà tí a bá ti wá kúrò ní arọ́fà sọ a máa jẹ́ ẹni ṣe pé a wà máa lọ sí musdalifa so kí ló dé tí àwọn tí wọ́n jẹ́ àwọn Quraysh kí ló dé tó yẹ pé wọn ò kì í dúró ní arọ́fà arọ́fà tẹ̀ ń wò yẹn anibita ń pè ní arọ́m sàlàyé arọ́m fún wa níbẹ̀rẹ̀ tẹ̀síìrì náà arọ́m ni bí àwọn ààyè ọ̀wọ̀ nílùú Mẹ́kà arọ́fà ò sí nínú arọ́m Musdalifa ló wà nínú arọ́m yẹn làwọn ò gbé inú arọ́m làwọn fẹ́ máa dúró sí tá ṣiṣẹ́ áàjì àwọn ọ̀fẹ́ dúró ní kíni o ìta arom Muzdalifa kó sínú arom àyẹ̀wò tí ń bẹ Mẹ́kà ṣùgbọ́n arọ́fà kó sínú arom ṣùgbọ́n lọ́ba ibẹ̀ lànà bí ti ju ibẹ̀ náà àti gbọ́dọ̀ so ìyẹn ló fà á tóbi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn Quraysh ni wọ́n fi ń ṣàdáyẹrí ara wọn so a máa lọ sí Muzdalifa lẹ́yìn tí a máa ṣe làbáyíká wa náà lọ gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fún wa so ẹ bá ìdé Muzdalifa ibi tá à ń lọ yẹn ibẹ̀ láti tẹ́ lọ kí Maghrib àti ṣáì ibẹ̀ láti kí magrib ibẹ̀ láti kí ìṣá àákì méjèèjì pọ̀ ni ṣùgbọ́n kíkí tá a fẹ́ kí òun kọ́dà kéèyàn tètè débẹ̀ lásìkò magrib kò lè tí ì kírun orí ìgbà lásìkò ṣá ìbá wọlé jámù tàkìrì lè yókì sọ jámù pé àsìkò àníkí lásìkò magrib àsìkò ìṣá ìlàkì ṣùgbọ́n tá a wà ní námírọ̀ zúrì tiẹ̀ àsìkò akínsúrì àdásìkò lásìkò zuri màmá tá a bá dé ẹ tá a bá dé Musdalifa ìta ṣe ń bẹ̀ ń tiẹ̀ ní pé ní Musdalifa o a kírun magribi ní àsìkò kíni o ìṣá a kì í pọ̀ ni onídìí pé ẹ bá tún wá kí kan tán ẹ tún wá pè irun mi ń rè pé irun kan náà ni ṣùgbọ́n ìkọ́ ọmọ ọjà méjì níbi méjèèjì àti ti ìta kíni tiẹ̀ kan náà ìkọ́ ọmọ ọ̀sẹ̀ kíni yọ ọjà méjì ṣùgbọ́n pípé irun ọ̀jẹ̀ kí ni o yọ jẹ́ ẹyọ kan so eléyìí nìkan tí a fẹ́ lọ ṣe ní Musdalifa gbọ́dọ̀ bá ti wá dé Musdalifa dandan ni fún ẹ tó bá jẹ́ lálàájì ó fi ẹ̀yìn lélẹ̀ tó sùn ní Musdalifa tílẹ̀ ó fi mọ́ ọgbọ́dọ̀ sùn ni gbogbo agbára tó bá rí kó o ní ọgbọ́dọ̀ tó bọ́ bẹ́yẹn náà fìlà lóru èmi ò lè mẹ́yẹn lóru ìpàjẹ́rí ṣe èmi ò sì fẹ́ pàjẹ́ lálàgbé ní mẹ́ka gan mọ̀ yan nẹ́fìlà lóru ó ní wọ́n yan nẹ́fìlà lóru o wọ́n yan nẹ́fìlà lóru ọ̀kọ́ sí ànábì. so èèyàn gbọ́dọ̀ dìde kó ló fẹ́ yan nẹ́fìlà lóru ní Musdalifa ó sùn dilẹ̀ mọ́ ni lọ́wọ́ ní kánàbí ó ṣe nìyẹn òun náà lọ́lọ́run fẹ́ kí wọn náà ó ṣe. so ṣùgbọ́n nígbà tó àlùfáàjà àríbá ti wá yọ wọ́n fẹ́ ká tètè kírun ṣubú ìjọ náà awalil wakti abẹ káyọ kírun àṣùbà awalil wakti abẹ káyọ kírun àṣùbà so torí pé iṣẹ́ iṣẹ́ ńlá ó ti délẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n kírun àṣùbà ni awalil wakti ṣùgbọ́n bàtà bá ti kírun yẹn tán àyè kan wà dáa ń pè ní alimọ́ṣẹ́ àrùlẹ̀ àrọ́m mọ́ṣẹ́ àrùlẹ̀ yìí so a gbọ́dọ̀ gbìyànjú so ní Muzdalifa ló wà káwọn náà jókòó ńbẹ ṣùgbọ́n tí ó bá ti rọrùn wọn ni kí wọn jókòó tó bá ti rọyìn lọ́rùn ni a ṣàlàyé fún wa ètí ò bá ti rọrùn ọlọ́run bá ti rí ọ pé kò rọrùn má ti rẹ lọ bí tí ó bá ti rọrùn o so kọ́ bá jẹ pé yóò kó bára rẹ sọ̀pọ̀lọpọ̀ àyà máa kó bára wọn dáadáa so kí wọn kó bára rẹ so látara bẹ́ẹ̀ àjẹ́ tó ṣe pé yóò lọ sí al-Mashar al-Haram ní ààyè kan nínú ààyè nínú Musdalifa àájẹ tó ṣe yí pé ibẹ̀ là wà tá a máa ṣàdúà tí ìsìfàárù ṣubú yóò fi ṣẹlẹ̀ ẹ rí i pé òye ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ ilẹ̀ ó mọ̀ dáadáa ilẹ̀ ti mọ́ dáadáa ìbẹ̀là wà so ìbẹ̀là wà mọ́ṣáláṣí kan wà ń bẹ̀ ẹ bá wọn fa ti sọ òkè kékeré báyìí wà ń bẹ̀ mọ́ṣáláṣí wà ń bẹ̀ ẹ bá wọn fa ti sọ lẹ́yìn àgbà náà ìgbà tílẹ̀ bá ti wá mọ̀ yẹn àní tí ìjẹ́ kálífàjárì ó yọ àní tí ìjẹ́ kí tùlù ṣàmsì oòrùn òní tí ì yọ ṣùgbọ́n ilẹ̀ ó ti mọ dáadáa oòrùn tí ṣe kíni o kò ní tí ì yọ láwa gbéra padà ibi tá à ń lọ ni pé à ń padà lọ sí Mínà a fẹ́ lọ lẹ òkú ní Mínà so ibi tá à ń lọ nìyẹn so dábàá tí wọ́n á lọ lójú ọ̀nà a máa dín nìkan tó ń pè ní batnu muhasir so batnu muhasir yìí ibẹ̀ ni wọ́n ń pè ní ibẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ogun abraha nígbà tí wọ́n ń bọ̀ ibi tí òkú ti bẹ̀rẹ̀ sí í bá wọn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ gángan ni ibi pọ́ǹtì tí wọ́n dé nìyẹn tí wọ́n ti lè kọjá lọ mọ́ wòlewòle náà wọ́n lọ kàdà tọ́lọ̀ fi ní kí wọ́n máa rọ̀jò òkú lé wọn lórí tí kálukú fi ń kú síbẹ̀ sọ́fẹ̀tì bá tún mọ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá ti wá débi ààyè yẹn wọ́n fẹ́ kéèyàn yára ń bẹ̀. àti sọ̀fẹ̀tì yẹn bá ti débi tọ́lọ́ bá ti pa àwọn èèyàn kan rẹ́ èyí tó rẹ́rìn bẹ́ẹ̀ ọlọ́run lè pa àyàn rẹ́ bẹ́ẹ̀. dáadọ́ sá sálàm tó fẹ́ gba ọ̀dọ̀ àwọn èèyàn sọ́ọ́lìwù kọjá ibi tọ́lọ́ ti pa àwọn èèyàn sọ́ọ́lìwù rẹ̀ ànábì gba bẹ̀ kọjá ànábì ní ànábì sọ́ọ́lìwù sọ́ọ́lìwù kéèyàn ọ̀bá lè sunkún ọmọ ṣe bẹ́ẹ̀ ti sunkún ni kó fi gbàgbẹ́ kọjá àdúgbò ẹ̀rọ máa pọnmi kánú kànga rẹ̀ ẹ̀yìn ọgbà tún máa pọnmi bí ẹ̀yìn ọgbọ́dọ̀ dúró bí àìdọ́ ọlọ́run bá ti bínú sí ni ọlọ́run ti bínú sí tóbi dàlí kíámà sọlọ́dọ̀ra bẹ́ẹ̀ ló jẹ́ pé kọ́lọ́mọ́ bínú sẹ́ni kọ̀ọ̀kan wa so ayé yìí wọ́n fẹ́ ká yára ń bẹ̀ ká yára rìn díẹ̀ níbẹ̀ so bá tí wọ́n ń lọ yẹn a fẹ́ lọ lé òkú ní mìíràn so ẹ rí i pé ibẹ̀ àwa sí Musdalifa láti Mina náà láti wá sí Namiro agbábẹ̀dé Àràfá àtúnlọ sí junior Musdalifa so tí a bá fẹ́ lọ lẹ̀kù àǹfààní pé ká gba ọ̀nà míì tó yàtọ̀ sí ọ̀nà Àràfá ibẹ̀ ni ká gbà láti lọ lẹ òkú ní Mina sọ̀rọ̀ wá ti wá dé Mina tá a fẹ́ lẹ́kọ̀ọ́ a máa ṣe àwọn gbólóhùn wa làbáyíká wa náà tá à ń ṣe lọ a máa ṣe lọ wọ́n ní àkọ́kọ́ pàdé nǹkan tá a fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́ alákọ̀ọ́kọ́ àlèdúndínlẹ́yìn ẹlẹ́ẹ̀kejì àlèdúndínlẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta gangan la fẹ́ lọ́bẹ̀ so ní ẹ fẹ́ lọ lẹ́kọ̀ọ́ mọ́ òkú yẹn yóò ti sá so èèyàn sá bèbí yóò ti sá bàtẹ́ bá ti ń bọ̀ láti Musdalifa so yóò ti dáhùn òkúta yẹn sọlọ́ba ni ká sá òkúta yẹn kọ́ mọ níwọ̀n àbàkẹ́ yìí kó àgbé òkúta ńlá kọ́ fẹ́ lọ lẹ̀ mọ́ èṣù òkúta wẹ́rẹ́ òkúta wẹ́rẹ́ lóṣù ọlọ́run bá pè so tí ò ní tóbi jù so olùṣọ́ ọlọ́run bá pè olùṣọ́ ọlọ́run bá fi wé èso nǹkan bí èso bí ẹ̀wà so tí ò ní tóbi jù so kò sí pé kó nǹkan ayọ̀ ti tóbi jù nìkìní so látara bẹ́ẹ̀ á gbìyànjú lájẹ́ pé òkúta wẹ́rẹ́ náà ni kò ní dáa ẹsẹ̀ fọ́kúta nù kò ní dáa ẹsẹ̀ ẹsẹ̀ kankan kàṣàkúta lẹ́lẹ̀ ni kò sì sa méje méje náà lọ fẹ́ lọ nìkan ó fún àṣà jù bẹ́ẹ̀ lọ so ó sì lẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni ètò ìpọ́ fẹ́ da gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà láwọn kan wá ọ̀tí máa ti wọ́n ní gbogbo ẹ̀ ló ti rí ètò ìpọ́ mi jáde so <laughs> so ẹyọ kọ̀ọ̀kan náà lèyàn fẹ́ lò so nígbà náà bá ṣe làbáyíkà tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀kùn báyìí ibẹ̀ ni làbáyíkà téèyàn ti ń ṣe é bọ̀ láti bá téèyàn ti gbé yẹn rọ́ọ̀mù ibẹ̀ ló pin làbáyíkà yẹn ti parí ìgbìyà ti fẹ́ lẹ́kùn ibẹ̀ ni òpin pé à ń ṣe làbáyíkà bọ̀ aláwọ̀ làbáyíkà ibẹ̀ ni òpin rẹ̀ ti parí so bisimilayi Allahu akbar ọlẹ̀ òkúta yẹn wọ́n ti fi gbé wọ́n ti fi gbèdéke síbi àárín yẹn kan pé òkúta rẹ̀ kẹ́kẹ́ ni pé kọ́ bá kínní yẹn wọ́n ti fi gbé wọ́n ti kó nǹkan kan sílẹ̀ rẹ̀ pé tí òkúta bá ti dénú bẹ́ kọ́ bá má ba kínní tó fẹ́ lẹ̀ mọ́ yẹn òtítẹ́ tí ó bá ti bọ́ sínú ẹ̀ pẹ́pẹ́ tàgbà máa lọ bọ́ sí òní òkúta ẹlẹ́yìn o so ó gbọ́dọ̀ bọ́ sínú ibi tí wọ́n ti sọ pé àárín báyìí síbi báyìí òun ni kí òkúta yẹn máa bọ́ sí so bá ti wá lẹ òkúta méjèèje yẹn bá ti wá ṣe kí ni o bá ti wá lẹ nìyẹn so nígbà tá a bá lẹ òkúta yìí tán àsìkò tá a fẹ́ lẹ òkúta yìí ó ṣe pàtàkì so a sọ fún wa nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ pé a kò ní Musdalifa kọ́bílà kí ni o tùlú ìṣàmsì kóòrùn tó yọ ẹgbẹ́ àti ń lọ à ń lọ láti lọ lẹ òkú ni àsìkò duha ọ̀la máa ń lẹ́kọ̀ọ́ sòrò ti yọ tán dáadáa so àwọn àníjẹ kó jẹ́ kó jẹ́ àsìkò zuri kéèyàn tó lẹ́kọ̀ọ́ òkú alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n eh, lílẹ́kọ̀ọ́ yìí ó ní agbára pé báwọn tí wọ́n ń lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣùgbọ́n ká gbìyànjú ká jẹ́ tó ṣe pé á lílẹ̀ òkú wa ṣùgbọ́n àwọn afáàtì wá fààyè lẹ̀ pé òkú yẹn lè jẹ́ lílẹ̀ láti duha tí ó fi di àsìkò magrib àwọn afá kan sọ pé lẹ́yìn àsìkò magrib ẹjọ́ bá nílẹ̀ lọ́pọ̀ lẹ́yìn ìgbà náà yóò pẹ́ rántí ni o àwọn afá kan ní àà ah, ah, ó ti pọ̀ báwọn tí ó fi di àlùfájàrí ni tí ó fi di àlùfájàrí jọ kejì <laughs> so tí tùlù ìfájìrì ọjọ́ kejì bá ti wá lù téèyàn lókìlì tí ó lẹ́kọ̀ọ́ ìgbà náà ó ti dáná nù so ti dáná pé yóò fi nǹkan tán gbàdá bá ń sọ̀rọ̀ àwọn ìdáná táwọn èèyàn máa ń dáná ní ilé ọlọ́run so látara báyìí tó bá ti wá lẹ òkú rẹ̀ tán ó bọ̀ wálé àwọn òkò míì ṣùgbọ́n kì í sọjọ́ yẹn ni ó lẹ̀ kọ́ wálé kó gbogbo ẹ̀ pọ̀ kọ́ wá ní ẹ̀jẹ̀ kan jẹ́ ńlẹ̀ gbogbo òkò mi tí mo fẹ́ kó tí mo fẹ́ lẹ̀ bí mélòó lẹ pé iye báyìí ni ẹ̀jẹ̀ ńlẹ̀ gbogbo ẹlẹ́ẹ̀kan náà kí wọ́n wulẹ̀ ara kò ní ṣe bẹ́ẹ̀ ìjọba ẹsẹ̀ ń jọ yẹn nìyẹn. so lẹ́yìn ìbára wa ṣe lẹ́yìn tán ìjókòó ni pé ọ̀fẹ́ pa ẹran adìyà bá ọjọ́ yídì tiwa náà nù lọ́dọ̀ àná ń pa ẹran nílé a máa kànú àyà yìí náà torí jẹ́ pé tá a bá wọ àyà yìí tẹ́ bá ti rí i ó ní fi àjà mímàlùmọ́tín àlámà rọ̀zákọ̀hún mímbà so ọlọ́run ọba ọlọ́run ọba ń sọ níbí ọ̀rọ̀ ẹran léyà ọba ọ̀rọ̀ ẹran ọlọ́run bá ń sọ mẹ́ẹ̀ èyẹ ti ṣe gbogbo iṣẹ́ dà ń ṣe yẹn bọ́ ó tilẹ̀ kò tán ọlọ́run ti sọ pé gbọ́dọ̀ tí wọ́n ṣe làbáyíkà àwọn àyà mi màálù mọ́ àdúgbò bá ṣàlàyé fún wa wọn náà àwọn ọjọ́ mẹ́wàá tó wà ní òsèlè ìjà tá a bẹ̀rẹ̀ ájì láti jọ kẹjọ rẹ̀ pẹ̀lú àgbà tí wọ́n ṣe làbáyíkà alẹ́ tẹ́tẹ́lẹ̀ náà ni wàyẹ́ sukùrù lọ ìsúnmọ̀wá àárín tí ó kọ́ ọlọ́run yẹn àti òwe lẹ́yìn lẹ̀ so a fẹ́ pa ẹran ló fi jẹ́ pé ẹ̀rí mi pé fàkùlù mí ní á wàtí ìmú àlìbá ìsàlùfàkì náà àwọn àyàtà bọ̀ wákà ẹ máa bá ń bẹ̀. so in tó ń tẹ̀lé àyà tó ń tẹ̀lé yẹn ni àwọn nǹkan tó ń tẹ̀lé àwọn tó tẹ̀lé apẹran tán olówó ni súnmọ̀lì yẹ kìlú tafasa onídàájọ́ tó tẹ̀lé pẹ̀lú àwọn àbọ̀ àṣàlàyé. so ètò kan òun náà ní kíkiri ọ ká pa ẹran adìyà ẹran yìí ẹran yìí ọlọ́run ọba fẹ́ kí àwọn tó bá jẹ́ alálàájì kí wọ́n pa ẹran ṣùgbọ́n ìyá máa dárin ẹran arẹ́gbẹ́ ẹran sọ pé bá ti gíní kan ọ̀darin ẹran bá ti gíní kan ọ̀darin ẹran tó bá ti lágbára láti lè ra ẹran tó pọ̀ ẹ̀yọ̀kan náà ni ó pa so <laughs> ṣàbọ̀ wá ṣàlàyé nípa ẹran lódìdí so oríṣi ẹran òun náà ni tí a bá dẹ̀ bọ́ ọlágbára láti lè pa ẹran ju ẹ̀yọ̀kan lọ àníṣe asálàm sígbà tó wá ṣe hajj hajj tó wá ṣe ẹran tánàbí pa ń bẹ ẹran one hundred yànnàbí dá wà ó jẹ pé tẹ́lẹ̀ bá pé èèyàn fẹ́ ṣe kankan tí ó ṣe bá nàbí ní abadé bá kàdúrà lọ́wọ́ ẹran hundred ní ìsìn ẹran one hundred nípa làkúnmí one hundred nípa ànábì pa sixty three fún ara rẹ̀ ló fọ ara rẹ̀ pa báyìí sixty three alẹ́ ló wá pa ìlú sọ bá sọ ìsàn so látara bẹ́ẹ̀ kéèyàn mú ẹran kọ́rẹ́ ẹran jẹyọ kan lọ sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n dàbí pé kò sọ lọ́wọ́ àwọn ẹni pé <laughs> so lọ. àwọn tó bá wá ṣe tàmátùú tí wọ́n ṣe kìrọ́ọ̀nù bára bí ti ṣe ẹ bá ti ṣe tàmátù ẹ bá ṣe ìfúrọ́ọ̀dù wọn ọ̀daràn ẹ bá ti ṣe pé tàmátù ló ṣe ló fẹ́ fi ṣe hajj tó fẹ́ ṣe umura pọ̀ mọ́ hajj kìrọ́ọ̀nù náà bẹ ṣe múra pọ máa o ti dárin ẹran ọwọ́ kọ́kọ́ gbé tàbí tù lásán ó gbé kìrọ́ọ̀nù ó ti dárin ẹran tí o kọkọ travel wá náà kọ́ wá ṣe kí ni o kọ́ wá ṣe múra tó bá ṣe múra tán ó yẹ tó wá travel wá kọ́ wá ṣe kí ni o kọ́ wá ṣe hajj ọwọ́ pé kò ṣe yún ó ṣe kí ni o ó ti dárin ẹran so àwa ní fẹ́ràn bí lọ́wọ́ wá sàlàyé àwọn ṣiṣẹ́ àwọn tí àwọn èèyàn máa ń dáràn gbà tí wọ́n bá wà ní hajj. so ẹran yìí báwa náà ti ń pa ẹran lọ́jọ́ eid tá a náà ń pè ní yaumu nahari bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn alálàájì nígbà tí wọ́n bá lẹ́kùn tán àwọn náà wà á ṣe pé àwọn náà fẹ́ pa ẹran so ṣùgbọ́n ẹran yìí ìyẹn lè má rí banijọ́ yẹn o lè pa ní àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ọ̀hún iléyà ní hajj náà àwọn tí ń ṣe iléyà náà àwọn náà lè pa bẹ́ẹ̀ náà ọjọ́ bẹ́ẹ̀ lọ́dún sẹ́lẹ̀ àwọn afáà sì tún gbá yìí pé èèyàn tún lè pa lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ní hajj tó bá àwọn afáà kan gbá pé gbogbo zèlè ìjà pátá yẹn yẹn òun náà ní oṣù hajj èèyàn lè pa lẹ́yìn ìgbà náà ní ẹran adìyẹ yẹn lè pa lẹ́yìn ìgbà náà kì í dandan ni pé kọjá pé ọjọ́ tó pa ó gbọ́dọ̀ jẹ́ kí ni o ọjọ́ ọdún táwọn náà ń ṣe iléyà yẹn sọ tábà wá pa ẹran sọ àwọn afá ṣàlàyé elépẹran ní mìíràn kò sáàyè tẹ́ ti pẹran tí wọ́n bá ti pé wọ́n ti fi àmì sí pé ibi tí mìíràn dé rè mìíràn ibi tí mìíràn dé yẹn lèyẹn ti máa ń pa ẹ olépẹran ń bẹ olépẹran ní gbogbo ẹ olépẹran ní gbogbo arọmọ Ọlọ́run pátá yányán gbogbo tó bá ti jẹ arọm olépẹran bẹ o sì lè gbẹran níbi kàábà gan lọ́pọ̀lọpọ̀ mẹ́fẹ́ ọmọ gbẹran lọ kàábà àwọn bọ́ <laughs> so gbogbo eléyìí àlepa ẹran níbi tó bá ti jẹ́ haram ibi tó jẹ́ àyè àwọ̀ anywhere bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyè tó ti ń pẹran ni anywhere bẹ́ẹ̀ lẹ́yìn àti lè pẹran yẹn tọ́ba tó bá pẹran tán èyí tó tẹ̀lé òun náà ni pé kéèyàn fá irun alẹ́ alikuawi tẹ̀síẹ̀ èèyàn farun lọ́gá àwọn afá ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ibi tí wọ́n máa lọ́rọ̀ náà ni pé kéèyàn fá irun kéèyàn fá irun pé òun lọ́ dáa jù so èèyàn gbọ́dọ̀ má èèyàn gbọ́dọ̀ má mú kankan kúrò nínú èèyàn so èèyàn gbọ́dọ̀ mú nǹkan kúrò nínú èèyàn nígbà tó bá ṣe tó bá ti ṣiṣẹ́ débẹ̀ wọn wọ́n ní ẹni tó bá jẹ́ pé irun rẹ̀ gan òun gan ọmọ lasting ni wọ́n pè lasting kò sí nǹkan kan lórí rẹ̀ tó fẹ́ fà wọ́n ní wọ́n mú abẹ ẹ̀wọ́n wọ́n mú abẹ wọ́n bá fi sí ìgbàdàn pé wọ́n fi bá sórí ẹ̀ lọ́wọ́ yìí gbọ́dọ̀ wọ́n sì bẹ́ẹ̀ dáná lọ́wọ́ rọ̀ sí bẹ́ẹ̀ olùkùtẹ̀ lánàá so irun yẹn àìfarun fúnra ẹ níbẹ̀ wọ́n bọ̀ fani èyí sọ pé àìyẹn ah, mo máa ń fa fúnra mi wọ́n bá nàbí náà fani sọ̀rọ̀sọ̀rọ̀ so àwọn àbáyàn farun ẹ gbọ́dọ̀ fi abẹ kọjá lórí èèyàn èèyàn wá lè gé o ẹ sì lè fa so iṣẹ́ ẹlẹ́ tó tẹ̀lé pé à ń pẹ́ran nìyẹn so lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá farun tán so kò sí nǹkan tó kù lẹ́yìn ìgbà náà. òun náà ni wípé a fẹ́ lọ ṣe tàwáfù ìfàdọ̀ ta sọ fún wa pé tàwáfù tó jẹ́ dáadáa ta fẹ́ lọ ṣe. àyàn kan wá wá ní gẹ́gẹ́ bí béèrè béèrè náà lánàá tá a wọn náà ni pé àwọn èèyàn kan wọn ah, lọ bá kú òun bẹ́ẹ̀ kí ẹsẹ̀ wá pa ẹran. <laughs> àwọn èèyàn kan bá nàbí bàbá mi kí ló wá pẹ́ràn o àrẹ́bí ní falaharaj èmi lọ fárun o ìsì pẹ́ràn o àrẹ́bí ní falaharaj bàtà bí tòkè ìrànwọ́ láti sẹ́wẹ̀ àwọn afá wa ní rárá bàtà bí ti sọ ohun àwọn afá kan gbá ìgbé tí ò bá tu tẹ́lẹ̀ àwọn pẹ̀lú àná bàtà bí ti tó tẹ́lẹ̀ ra àwọn ẹ̀ ó ti dáná ẹran o àwọn kan ní kò dáná ẹran gbólóhùn falaharaj yẹn náà ni wàhálà pé kò sẹ́sẹ̀ fún ọ wọ́n ní ànábì kan sọ báà ni pé kò ṣẹ̀ṣẹ̀ fún ni wípé ó ti ṣe tán kó tó máa sọ bá nàbí mo ti ṣe kiri ìtàn ó wá ìrìn àjọ bá nàbí èmi ti lọ sọ́dọ̀ àwọn fún tèmi o bóò ni àdìgẹ́dì àdìgẹ́dì kò ṣe máa ṣe ṣe àjíṣẹ́ tẹ̀lé ànábì kan kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ tẹ́yà bá yìí ti ṣiṣẹ́ tán ọlọ́pàá kọ́mọ̀ pé èyí sátà ààbò kéèyàn lọ ìgbàdí ọba sì ti mọ àdébò pé o ti lọ náà nu ṣùgbọ́n ìwọ́n tó o ti mọ̀ ó sì á sọ pé àṣìṣe káwọn afáyín ló ti wọn nù pé ah ó tó tẹ̀lé ra wọn ni ìwọ́n tó ti mọ̀ <laughs> rábàdà kò tó bá wọn gbóná bàrà arájìlẹ̀ náà ti tó àlọ́ yẹn léèyàn lẹ́sẹ̀ ẹjẹ́ àyọkù náà máa ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ àtàwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ máa ṣe bẹ́ẹ̀ níbi jẹ́ kí wọ́n fún àwọn afá máa yàtọ̀ síra wọn ẹ̀yin náà gbóná yẹn àná kò sẹ́sẹ̀ àwọn àwọn ògbé kò sẹ́sẹ̀ yẹn àwọn kan tún lọ bò míì àwọn sọ pé kò sẹ̀sẹ̀ àwọn kan rárá kò sẹ̀sẹ̀ la gbọ́ yé kò sí èrò ẹ má tuntun lọ bẹ̀rù mí kò sẹ̀sẹ̀ náà ní jẹ́lẹ̀ so ibi ní ma fún mùtí máa wá nìyẹn àwọn ọbẹ̀ àáfà pín lọ bí àáfà pín lọ bí ìdáná bí sọlẹ̀ làbí tá a gbọ́ náà ọlọ́nà ni wọ́n ń túmọ̀ ọ̀rọ̀ a máa nítumọ̀ oríṣiríṣi ẹ bá ń bẹ ìgbà náà sì bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì gbé ṣé kò sẹ́sẹ́ yẹn kí ló túmọ̀ sí ṣé tó kí mo ti ṣe parí ni ṣé wọn ò ìfádọ̀ so ṣùgbọ́n bàtà bá ti lọ tí gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ ìgbé nígbà tí a bá ti pa ẹran tá a lẹ̀kù àbí àti ẹ̀fá irun nǹkan mẹ́ta ló tẹ̀léra wọn bẹ̀rù fífarun fífẹ́ran lílẹ̀kù mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ẹ̀ bá ti ṣe méjì nínú ẹ̀ tẹ́ẹ̀ bá ti ṣe méjì nínú rẹ̀ wọ́n ní ọmọ lò lọ́fíńdà wọ́n lè lò lọ́fíńdà wọn. gbogbo nǹkan tí wọ́n ní wọ́n máa ṣe pátá yẹn ọmọ dèfìlà ó lè dèfìlà mi ọmọ yìí nìkan ó lè ṣe gbélé lò. so ṣùgbọ́n kó bọ̀dọ̀ súnmọ́ yàwó yẹn náà ń pè ní àtàhálùlẹ̀ hawa ìbọ̀rọ̀ alẹ́ alákọ̀ọ́ tẹ́ ẹ bá ti ṣe méjì inú mẹ́ta wọn ó ti ní àtàhálùlẹ̀ hawa ìbọ̀rọ̀ alẹ́ alákọ̀ọ́ so bá a dọ́ lọ sẹ́tà wá fúnlẹ̀ ìfáàdọ̀ tó ti àtàn ó jẹ́ kí ni ọ àtà alúlù kí ni ọ àtà ni ó ti lẹ́tọ̀ọ́ nígbà tí sátà fún yẹn tán ó ti lẹ́tọ̀ọ́ kó súnmọ́ kó súnmọ́ ìyàwó rẹ̀ so ìyẹn ni a gbọ́dọ̀ mọ̀ tẹ́ bá a gbé ó ti dàálù làwọn àlù lọ́ba lọ kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ ájì eléyìí ti bàjẹ́ mo sọ fún yín níjọ ájì ti bàjẹ́ ó ti kọ́kọ́ di ó padà wá sí ájì lọ́dún tí ń bọ̀ ó lọ sátà wá fún lè fádà o àbá àwọn apá ni ó sátà wá fún lè fádà o ọ parí ájì o ṣe ọba ìyàwó rẹ sùn ọ parí ájì mo bá gbogbo iṣẹ́ náà ń ṣe ń bẹ̀ ó dùn ní ó lẹ́kùn tó kù o ọ tún ṣe tán ọ wà padà wà lọ́dún tó ń bọ̀ mo wà lọ́dún tó ń bọ̀ wà ṣẹ̀ṣẹ̀ ájì ó wà pẹ́ ran ìtanràn ìdóṣe yẹn tó bá wà fà ti sọ̀rọ̀ so tàwáfùlì ìfádọ̀ kò sẹ́ni tí ò ẹ bá ti lọ mọ́kà kò ní hajj sọtàfìlì bóbi bá ń ṣe áìdọ̀ tó ní ẹkẹ eh, yóò dúró ní oṣù tàfìlì fada o oṣù tàfìlì fada gbọdọ̀ gbọdọ̀ bẹ́ẹ̀ dà sí i so gbọdọ̀ sí i torí pé iṣẹ́ tó wá ṣe ní àjìbò gbọdọ̀ mọ́ sí i òun gangan lórí iṣẹ́ rẹ̀ tó wá ṣe so gbọdọ̀ mọ́ sí i so lẹ́yìn tàfìlì fada èèyàn ti èèyàn ti yọra díẹ̀ tán nínú iṣẹ́ hajj ṣùgbọ́n ó kú kálẹ́kò tó kù téèyàn ò sì gbọdọ̀ mọ́ sí <laughs> i torí pé a gbọdọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ tó kù láti lẹ́kọ̀ọ́ ní mìíràn èèyàn tó bá lọ lẹ́ oko iṣẹ́ mi tún kù so iṣẹ́ iṣẹ́ lílẹ́kọ̀ọ́ tó kù yẹn eh, ọlọ́run bá ṣàánú àwọn èèyàn ń bẹ so à ń pè nǹkan ní anáfàrú lẹ awal àti anáfàrú àtàní èèyàn fẹ́ padà sí mìíràn ọ̀fẹ́ lọ jẹ́ pé ọ̀fẹ́ sunrun ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta rẹ̀ gbọ́ fẹ́ lẹ́kọ̀ọ́ pé ọkọ̀ tó kú téèyàn lẹ̀ èèyàn fẹ́ lẹ ìtànlẹ́kùn mọ́ ẹlẹ́kìnní ẹlẹ́kejì ẹlẹ́kẹta èèyàn fẹ́ lẹ̀ lóko tí wọ́n bá ti ní ká máa lẹ̀kùn nìyẹn lílẹ̀kùn tó ní ká máa lẹ̀kùn mọ́ nǹkan tí wọ́n gbé lẹ̀ lẹ́yẹn òun kàn jẹ́ àmì símbọ̀ lásán ni wọ́n gbà pé ìgbà tí anabi ibrahim fẹ́ lọ pa ismail ibi tí ṣetọ́nù ti yọ sí nìyẹn àbí tọ́lọ́ bá ní kó ṣe bẹ́ẹ̀ ni ṣetọ́nù ó yọ sí i ṣùgbọ́n àwọn àlìjànú àwọn fẹ́lẹ́lẹ̀ yóò yọ sí báyìí ọjọ́ ọmọ rẹ náà ni ọbẹ̀ lọ lọ ìgbà tí mú lọ ọbẹ̀ lọ dún lọ́rùn ọbẹ̀ lọ pa fọlọ́run so bàbá sọ pé àwọn sọ́dọ̀ sáré fi yóò tún ìyá alákọ̀ọ́kọ́ sáwọlẹ̀ nù ẹgbẹ́ rẹ so ó tún rí iwájú ó tún yọ sí bẹ́ẹ̀ so ó tún bọ́ síwájú ẹlẹ́kẹta ó tún yọ sí bẹ́ẹ̀ so mẹ́ta náà àwọn ẹ̀sìn máa gbé ẹ̀kẹta bí kan àjẹjẹ tán so bùrùkí mẹ́ta náà ni sùlágbára àtìlẹ́yọ tí ẹ bá ti wí ní ẹlẹ́kìnní tó náà ẹlẹ́kìnní tó náà ẹlẹ́kìnní tó náà ẹlẹ́kẹta mo rò pé ẹni yẹn wọ́n sọ pé mò ń dẹra fún tì mánu so ó ti di pé ó yẹ kó ti gbà yí pé eléyìí yọ ọmọ ọ̀nà lọ ní títí ayérayé so so àmì ẹni tí bẹ́ẹ̀ nìyẹn ibẹ̀ ni wọ́n sàmì sí àárín wọn ti wá fẹ́ àríbi tá a ti lẹ̀kùn yẹn wọ́n ti fi sílẹ̀. so tó bá ti wá di pé a fẹ́ lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ìyẹn òkú dábàá máa lẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ta alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ láti àsìkò duha àsìkò yálẹ̀ ta ló ti bẹ̀rẹ̀ kẹba ṣàlàyé fún wa ṣùgbọ́n àsìkò eléyìí a máa jẹ́ pé lẹ́yìn ìbàdà bá kí zuri tàn án lẹ̀ so bada zawadi so kó ọjọ́ ọ̀kúta fẹ́ lẹ̀ níjọ́ ọjọ́ ẹ pé a ti ṣiṣẹ́ lọ́jọ́ yóò mú náírì so àbá dátà wà fún lè fádọ̀ ń bẹ́ ìjọ náà àbá sì ta sa ní ìgbà míì á wà padà wá sí i àmì láti fẹ́ sùn láàrin ọjọ́ yẹn náà láàrin àyàmù tẹ̀sírí ẹ̀rọ bá gbọ́ ẹni wá fẹ́ sátàwá fún lè fàdà rẹ̀ ó dùn tó fi sátàwá fún lè fàdà tí ó máa padà wá so a wà wá sí Mínà Mínà láti wá sùn díjọ́ kejì oorun alákọ̀ọ́kọ́ náà oorun tá a sùn ní alẹ́ sàgbàtìlógbò yọ̀mù náà tán a wà sùn dídí kí ni o ìjọ kejì tó bá ti wá di ọ̀sán ọjọ́ náà á lọ lẹ òkú á lẹ méje fún alákọ̀ọ́kọ́ méje fún ẹlẹ́ẹ̀kejì bá ti ń kàn wọ́n náà ni méje fún ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yẹn la kọ́kọ́ lọ lẹ̀ ló ká fáwọn méje lé lẹ̀ alọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n eléyìí á kọ́kọ́ lẹ̀ lẹ̀ á lè lè àtúnlẹ̀ tí ó sọ bá ti ṣe ìrù òkú yẹn wà jẹ́ twenty one pẹ̀lú méje tá a ti lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa rí pé ó twenty eight so ọ̀dọ́ bá ti máa àtún wá sùn àtún sùn yóò tún sùn ní mìíràn náà mìíràn náà ti sùn yẹn gbọ́dọ̀ mọ́sùn ọjọ́ méjì yẹn kí wọ́n bá dáná so ọjọ́ méjì yóò tún sùn díjọ́ kejì lẹ́yìn bàtí àyẹ̀lẹ́ àbá tó lẹ́yìn zawal àtún wá lọ ìdá tí ń lẹ́kùn àtún lọ lẹ́kùn àtún lẹ méje sílẹ̀ yìí àálẹ̀ méje sílé yìí méje twenty one tabaka oko yẹn pọ̀ yọ forty nine àwọn tó bá wá yẹ ọlọ ànáfàwìlẹ awàlù wa ma ẹ lọ wá èmi ò lè dúró mìíràn má mo fẹ́ máa kú òní mìíràn ọdà fún ìbàdàn tán wọn ti kú òní mìíràn kí mọgìrì òtótó kí tó ó tún sùn lọ́jọ́ kejì ṣùgbọ́n ma mọ́gìrìbì kí mọ́gìrìbì ó tó tó o ti gbé báàgì rẹ o ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ máa lọ hold up tó mú ni o ti jẹ kúrò ní wọ́n gbà kó sílé kó àǹfààní kó ṣùgbọ́n máa kó lónìí o máa kó lónìí o máa kó lónìí o <laughs> lọ́wọ́ sọ tí mẹ́gírì fi dé tí òrùn fi wọ̀ bọ́ ó sunrun kan sínú dandan ní ọgbọ́n sọ pé tí mo ti di ìrúlẹ̀ yóò sunrun yún òrùn ẹlẹ́kẹta nù yóò sunrun ẹlẹ́kẹta sọdọ́ àti wá sunrun ẹlẹ́kẹta tó wá jí òun àwọn ẹ̀yìn náà gbé náà yàmù tẹ̀sírẹ́ iná gbé náà yàmù tẹ̀sírẹ́ so ó sunrun yẹn ó di ìjọ kejì ó tún wá lọ síbi ó tún wá lọ lẹ́kùn so ó tún wá lẹ eh, méje mọ́tàlùkọ̀ọ̀kọ́ méje mọ́tì kejì méje mọ́tì ètò parí so gbogbo òkú rẹ̀ wà jẹ́ seventy so olùjẹ́ pé àwọn kan forty nine ni wọ́n lẹ̀ àwọn tó bá ṣe náfàrú lẹ̀ awwal àwọn tó bá ṣe náfàrú tání àwọn tí wọn wọ́n tó ṣe pé òkú wọn jẹ́ seventy so wọ́n ti lẹ̀kú báwọn nígbà bá ti wá lẹ́kù iṣẹ́ ájì rẹ̀ ẹ̀yọ̀kan ló kù ó ti lẹ̀kù so yẹ ni tàwáfù wàdà tàwáfù tá a fi dágbére so tóbi sọ pé tí wọ́n bá fi lè ṣe tàwáfù eléyìí ó ó tún gbọ́dọ̀ rí bẹ́tìlẹ̀ àti ìkìmọ́ so ọkọ̀ lọ lù yín padà náà so tàwáfù lè yìí kìí ṣe dandan lọ́wọ́ pé tàwáfù ní kíni o òun ní kíni o òun ní ó jẹ́ dandan kò sọ ṣùgbọ́n òun náà lágbára tàwáfù lè yìí náà lágbára àwọn tí wọ́n ní tí wọ́n yọ ọ́ lẹ̀ ní ẹni tó bá ń ṣe áídọ̀ nùfàṣà àwọn oní oní áídọ̀ àwọn tí ń ṣe obìnrin tó bímọ nígbà tí ń ṣe á irú àwọn báyẹn wọn ò ní kalẹ̀ bàbá ìṣẹ́ta wà fúnlẹ̀ fara tó ti ṣe náfà bàbá ṣe náfà lẹ̀ awal ó ti parí iṣẹ́ tiẹ̀ nìyẹn gbàdé pé ń ṣe áídọ̀ lọ́wọ́lọ́wọ́ báwo wọn máa ń ta áfúlẹ̀ wà dáì kò ní rọrùn tó dé pẹ́ láyà níbi náà àwọn kan náà wọ́n ń ṣe áídọ̀ wọ̀nyí so ara mi ni ọmọ àtúmọ̀ ti lé wa máa ń tiẹ̀ ìjà máa lọ ti yá so èèyàn wa wá ṣe tàwáfù ní wàdà so tàwáfù bá ti ṣe tàwáfù náà láti wá ṣe tàwáfù ní wàdà tàwáfù ní wàdà yìí ni pé o ti fi bẹ́tìlẹ̀ àtìkì rẹ̀ ọ̀ ń lọ ọ̀lú rẹ̀ àwọn tó ń gbé lu mẹ́kà àwọn ò lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àwọn àwọn náà ṣe ṣe pé mẹ́kà ni wọ́n gbé bóde ọ̀sán bóun ní dé kaba mọ̀ ṣe o mọ̀ gbẹgbẹ kaba ni àbó tẹ̀jú mọ́ sí gbàrà wọn ẹ̀yin tẹ́ wá láti lu mi ni eléyìí ò bá wí ṣé látara bẹ́ẹ̀ ẹ̀ ṣe tàwa fìlè wàdà fáyì ṣe tàwa fìlè wàdà ì ọ̀ ń lọ lẹ́nu ìjọba ìfìlẹ̀ tún mú ọ padà wá tàwa fìlè wàdà yẹn tó tún fi rí káàbà tàwa fìlè wàdà eléyìí ti bàjẹ́ ó tún tún mi sani wọn lè balà rí káàbà torí pé òṣèlú ọlọ́run bá ní pé ẹ kó jẹ́ pé last thing tẹ́ máa ṣe náà ni pé kẹ́ ẹ rí káàbà kódà láti bàtà bá tà wá fùtàn nǹkan tẹ́ ṣe tẹ̀ fi ní rí káàbà mà ní pé kẹ́ ẹ mú bọ́dì yín báyìí kẹ́ ẹ dé bọ́dì yín kẹ́ ẹ pípẹ́ lásọ ẹ dé kó kan ara kàá bàbá yìí ẹ fara yín báyìí fi kan kàá bàbá yìí síwájú jáde báyìí kò ní ti kẹ́ wẹ̀yìn mọ́ ẹ máa lọ láàmì ti máa tó ṣe láàmì bẹ́ẹ̀ sókè látara bẹ́ẹ̀ bí ẹ ti gbọ́dọ̀ ṣe ti kó nǹkan àbàmì pé àbí ọmọ lẹ́yìn ọmọ wẹ̀yìn wẹ̀yìn náà sọ nínú ìsìlámù náà so <laughs> so o ti ní kàá bá so o ti parí ẹ̀ bá nù so láti o fi ní kàá ó sàpọ́nlé lé ọlọ́run kọ́lọ́run ló lè sàpọ́nlé lé tiẹ̀ náà kọ́ lè sàpọ́nlé tiẹ̀ náà. tó látara báyìí eléyìí ni iṣẹ́ hajj àná àtàlàyé umra fún wa tàbá dàpọ̀ mọ́ hajj náà àti ẹ̀ fún wa. so bá a ti ṣiṣẹ́ hajj nìyí lọ́lọ́run fi sọ́nu àyà yìí pé lìyẹ́ ṣe àdúmọ̀ náà fi àlàhùn náà. lìyẹ́ ṣe àdúmọ̀ náà fi àlàhùn ọlọ́run ọba ní torí pé níta fi ní kí àwọn èèyàn ò gbéra láti wá ṣiṣẹ́ hajj òun náà ni pé nìyẹn ṣe àdú màná fi àlàbù ọlọ́run ní afẹ́ kí wọ́n wá iṣẹ́ pé kí wọ́n wá ṣiṣẹ́ hajj ní iṣẹ́ hajj yẹn la wá ṣàlàyé fún wa mọ̀kànlá bá gbára wa ní àsìkò tẹ́ bá ti wá wá sí hajj ká ṣàlàyé ilé náà so ká ṣàlàyé àwọn nǹkan méjì yìí so ká máa kàtẹ́sí ni wà lọ torí pé nǹkan pọ̀ so tẹ́lẹ̀ bá ti wá sí hajj tó bá ti gbé aṣọ wúrù ní àṣàlàyé fún wa èèyàn gbọ́dọ̀ farun tíyàn kan bá mú ọ ní orí tó sọ pé ọ fẹ́ farun so wọ́n bá ka sóra kan nínú sóràtú bakora wà á tí mọ̀ so ká lọ sínú sóràtú. ayẹlẹ kìlọ̀ ni sọ fáwọn èèyàn fún olùbàdàn kí. Now. نعم وأتم الحج والعمرة لله وإن أقصرتم فما استيسر من الهدي ولا تالكم رؤوسكم حتى يبلغ الحج محله فمن كان منكم مريضا آية 196 سورة البقرة ففدية من صيام أو صدقة أو نسك فإذا هديتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب. Ọlọ́run ni wàá ti múlẹ̀ hájà. Ọlọ́run ni iṣẹ́ ájì ṣíṣe àti iṣẹ́ umrọ́ ọlọ́run ní ẹ mọ̀ ṣe láàbọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ ájì ẹ fẹ́ ṣiṣẹ́ umra ọlọ́run ní ẹ mọ̀ ṣe láàbọ̀ ẹ ṣe ní àṣepé nítorí tọlọ́run. ọlọ́run ní fàyín sírìtùn ọlọ́run tẹ́ ẹ bá ń ṣe ájì lọ tí wọ́n bá wá dín in lọ́wọ́ tí wọ́n ò jẹ́ ẹ lè máa ṣe lọ máa mo ṣàlàyé náà fún wa. ẹ̀ ń ṣe ájì lọ wá di yín wọn ò jẹ́ ẹ lè máa lọ mọ, ogun kan lè lọ mọ àlè nìyẹn má dé ṣe ṣe ọlọ́run ní sara adi ọlọ́run ní o ti dáràn ẹran adìyá nìyẹn ẹjọ́ lè kọ̀m̀pìtì ṣe ájì ẹjọ́ ò ní dáràn ẹran adìyá yẹn tó bá ti pé ah ó ṣe lè kí ìdíwọ́ ṣẹlẹ̀ yóò wàá sọ báyìí pé ìwọ ọlọ́run bàbá àdìgbé adébájẹ pé làbáyíká la umma ajjan wa umratan famahali aisu abastani ìwọ ọlọ́run ibi tí ma ibi tí ma ìtọ́ ìtọ́ báyìí pé òòjẹ́ ríṣẹ́ ájì ṣe parí o ibi tí n bá ti dúró ibẹ̀ náà mo ti parí ájì mi o ẹ bá ti sọ báwọn kò ní pẹran kò <laughs> ṣùgbọ́n ẹgbẹ́ kò sọ bẹ́ẹ̀ ọmọ ni kò mọ ni kò sọ bẹ́ẹ̀ ẹ wá ń ṣiṣẹ́ ájì lọ ájì yẹn ọ̀wá lè parí mọ́kàndínlẹ́ lọ́wọ́ ẹ lè parí ájì o ogun tí ń ṣẹlẹ̀ yìí <laughs> láàrin kábà sí kẹ̀kọ́ ṣe ẹ lè parí ájì o ohun tí ń yẹ yọ pẹ̀ràn ibẹ̀ náà ló ti parí iṣẹ́ ájì yóò padà wá san àṣàrà ifá yóò padà wá tún ájì yẹn ṣe ṣùgbọ́n yóò pẹ̀ràn kí ni o yóò pẹ̀ràn yóò pẹ̀ràn di ààrẹ olóko bẹ̀ náà. ولا تعرفوا رؤوسكم حتى يبلغ الهدي مهله. ọlọ́run fàlà tààlì kúrò ùsàkùn ọlọ́run ni ẹ má fa irun yín irun nìkan bá àwọn kan mìíràn tún ẹ lè gé èékánná ẹ lè lo lọ́fíńdà ẹ lè fi nǹkan lórí yín. ọlọ́run ẹ̀ bọ̀rọ̀ síbẹ̀ bàbá ti gbé ìrọ̀mù àìfarun àìgé kanna àìfin ọkùnrin èpin nǹkan lórí obìnrin òpin nǹkan lórí àìlọ lọ́fíńdà sínú bọ́dí wa àìlọ síbi ara aṣọ wa àbọ̀dàn wò a gbọ́dọ̀ sí àdùnníkà kó lọ fẹ́yàwó ń bẹ̀ ọ̀gá epo fẹ́ súnmọ́ ọkàn fẹ́ ni ìyẹn gbọ́dọ̀ dẹ̀ wò tó bá sàdùnníkà yẹn àníkà yẹn o gbọ́dọ̀ fẹ́yàwó mọ̀ tí a bá jẹ́ pé alámìrù gidi sòtò ajó lórí gidi ọ̀pọ̀ ìyàwó yẹn ò lẹ́tọ̀ọ́ sí so ẹ̀yin fara ara obìnrin lára ń bẹ̀ wọ́n gbé ìyàwó mi ni kákan sí kákan romance gbọ́dọ̀ dánwò gbogbo tó bá lórí ti ba gbogbo so látara bẹ́ẹ̀ ọlọ́run wa mú kan wá nù wọn náà ní kí fárun ọlọ́run wa láta àlékún oròwú sàkún. ọlọ́run ni ẹ gbọ́dọ̀ fá irun yín àtàwọn nǹkan ataya adìyùmọ̀ ìlà ìgbà yẹn bá tó pa ẹran adìyà tán ìgbà tó pa tán. ẹ bá fi lè ṣe kánú àwọn kinní tí pẹran ta kan pé o máa ní ta awal o àtà tó pé o bá ṣe yẹn <clears throat> o lọ fa irun tẹran léyà ẹran ti pa tó ti Ala ah. ni yati dana ni yo nam. Ala ni to ba je ala re nu yin to pe pe ori ni nfo, ori ni ti kunju ori nfo ohun nam. Àbórí wípé ìdọ̀tí ó ti kún lórí òun àwọn nǹkan tí wàá máa ń jẹyàn lórí ó ti wá ń jẹun lórí ó wá rí pé ah èmi ò lè mú kí ní ìmáramá o àwọn iná orí ti ń jẹ mí o náà. Irú ẹni yẹn ni ó wà á lọ fárun, yóò lọ fárun. Ẹ e bá dáná mi náà lọ́dún, yóò wà á fárun. Nígbà bá wà á fárun, òtún di pé fídíà àti ẹ̀ wá nìyí. Ọlọ́run á fún ní option mẹ́ta pé kó mú kanú mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run alákọ̀ọ́kọ́ ni pé So àwẹ̀ yẹn àwẹ̀ mẹ́ta ni, yóò gbá àwẹ̀ mẹ́ta. so inú kó gbàwẹ̀ mẹ́ta náà. àwọn sọdá tí. so tí o bá lè gba àwẹ̀ mẹ́ta yóò wá àwọn aláìní mẹ́fà yóò fún wọn lóúnjẹ aláìní mẹ́fà olóńgbọ́nà fún ní kí ni o yóò fún ní oúnjẹ tí o bá lè gba àwẹ̀ mẹ́ta náà. àwọn olóṣù. lẹ́yìn wá gbà tí o bá lè ṣe méjèèjì yóò pa ẹran nusukun náà pè ní yóò pa ẹran yóò fi tàn rẹ̀ so option wà fún tiẹ̀ àwọn tó bá ti gbọ́ àwọn kan dá sọ lókè so option tó wà fún wọn nìyẹn náà. فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج. Oye fàyídà àmì tọ́fà yín bá balẹ̀. Fàmáǹtà máa ń tá à bìlì umrati ìlàlẹ̀ ájì. Ẹ ń bá wá ṣe tàmátù yẹn yẹn. Ẹ da umura pọ̀ mọ́ ájì. Kìrọ́ọ̀nù náà dẹ̀ da umura pọ̀ mọ́ ájì ní àmì èjì tí bọ́ náà. Lọ́jọ́ pé wọ́n á máa pe kìrọ́ọ̀nù ní tàmátù. Wọ́n á máa pe tàmọ́tù ní kírọ̀nù kírọ̀nù wọn ti máa dá kírọ̀nù pé níbi pé ànábì kírọ̀nù ló ṣe ṣùgbọ́n àwọn alábàá máa pè ní tàmọ́tù nígbà míì àwọn kan sọ pé ànábì tàmọ́tù ló ṣe àwọn kan bí yẹn bí ìfúrọ́ọ̀nù ló ṣe tàmọ́tù ló kírọ̀nù ètò orí lọ ní pé kírọ̀nù ló ṣe ọlọ́ni ẹ bá ti lè da umra pọ̀ máa jì tó ṣe méjèèjì pọ̀ náà. ọlọ́ni èyí bá dìrọ̀rùn ni tó jẹ́ ẹran adìyá ó gbọ́dọ̀ òun ọ̀fẹ́ ẹran adìyá ẹgẹ́ ìdájọ́ tiẹ̀ ni pé kì í pé wọ́n máa gbà irú àwẹ̀ báyìí kọ́ ni wọ́n gbà àwẹ̀ tí wọ́n gbà wọn fẹ́ sọ yìí nìsín so wọ́n pẹ̀rẹ̀ adìyà náà. فمن لم يجد فصيام ثلاثة أيام في ọlọ́run ní tí ó bá wáyé pé kò wá rí tí ó fi pẹran adìyà ọlọ́run ní ẹni bẹ́ẹ̀ fàṣíyàmù sàlásàtì àjàmì fil hajj yóò gbà àwẹ̀ mẹ́ta ní hajj àwẹ̀ mẹ́ta ní ó gbà ní hajj náà. Yóò sì rí i pé òun wá gba méje ẹgẹ́dẹ̀ ẹ gba méje ìdárọ̀jà àtún nígbà tẹ́ bá padà délé ó ti dáhà láti mọ́kà kò gbọ́dọ̀ má gba mẹ́ta mọ́kà yóò gba mẹ́ta mọ́kà so wọ́n ní kó ti gba mẹ́tẹ̀ẹ̀ta yẹn kúrò di àyàmú tẹ̀sílẹ̀ kò lè gba àwẹ̀jọ́ àràfà kò gbọ́dọ̀ gba àwẹ̀jọ́ àràfà ẹ̀ ń bá ti wà ní áàjì òun ò lè gba àwẹ̀jọ́ àràfà so kúrò díjọ́ àràfà lọ́yẹ kó ti gba àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sì ní gbààwẹ̀ níjọ́ iléyá yóò mú nahri kò délé gbààwẹ̀ níjọ́ àyàmù tẹ̀sírìkì sojọ́ dáa náà ni wípé kó ti gbà so àyàmù tẹ̀sírìkì àyàmù akílín wàṣọ́rígbín wàdàbọ̀yì pálábí ti sọ nìyẹn àwùjọ dáa máa pẹran ni táà máa jẹun táà máa mu so ọmọ ìgbéyàn ní gbààwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wà léyọ́ gbààwẹ̀ àràfá tiẹ̀ tó gbààwẹ̀ àràfá a máa ṣe ẹ̀há dànù ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ yí pé ọdún tó ti lọ síwájú ètò tó ń bọ̀ lẹ́yìn yọ ìlàdí sọ lálàáfíà. so tílíkà aṣọ́rọ̀tún káàmìlà ààwẹ̀ mẹ́wàá nìyẹn tí ó pè mẹ́ta ní àjì méje lé ọwọ́ àgbà. so bàbá àlọ́ tó mọ̀ pé iṣẹ́ àjì òun ti pé náà. ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام. ọlọ́ni dálíkà لمن لم يكن eléyìí o ó wà fẹ́ tó ṣe yí pé àwọn fámìlì rẹ̀ àbí òun gangan fúnra rẹ̀ kì í ṣe àwọn tí ń gbé ilé ọlọ́run o adóbáṣe ìfúrọ́dù ni ẹ o adóbáṣe ìfúrọ́dù ni ẹran kan tí wọ́n pa ń tiwọn o àbẹ́dẹ́gbẹ́ ọmọ nàìjíríà tó ń gbé tó ń gbé ibi mọ́kà kò sí ìfúrọ́dù ni ó ṣe orí kan àwọn ìjọba kìlọ̀ kan tiẹ̀ pẹ̀lú pé kìíní so òun ò ní ẹran kankan tó dáràn pẹ̀lú kó ṣe ta kò ní ṣe ta mọ́tò kò ní ṣe kìrọ̀ ìfúrọ́dù ni ó ṣe na watakun. Nam. واتقوا الله واعلموا أن الله شديد العقاب. Ọlọ́run واتقوا الله Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. Wàlámù ẹ lọ́ọ́ mọ̀ wípé àná lọ́ àṣẹ̀dí ìdúlì ikọ́. Ọlọ́run ọba tó lè níyà ni wọ́n bá lọ dáná ẹran bí ẹ̀ṣẹ́ mo dáná ni àbí kí mo ṣe dẹ́ ni mo dáná ni sí. <coughs> mo wá ṣe ájì mo mówó mi wá mo wọ́n wá dára ẹ̀tún ni mo tún dáná ẹran. irọ́ ọ̀nà wa nù èmi ọ̀ dáná kankan dé mi èmi dáná kankan ilá ẹ̀ kankan ti gbà. pín sọ ọ̀rọ̀ ni ẹ lọ mọ̀ pé wàá lọ́ọ́ àṣẹ nínú èyí ó jìyà kò ní jìlẹ̀ mo ọlọ́run ti ó so nígbà tí èèyàn bá ti wà ní maka àwọn nǹkan téèyàn máa ń pa nǹkan torí ẹ̀ so èèyàn á máa pa nǹkan èèyàn máa ń pẹran nígbà tí èèyàn bá ṣe kìrọ́ọ̀nù àbí èèyàn bá ṣe tàmátùkù èèyàn pa nǹkan èèyàn á máa pa ẹran so bẹ́ẹ̀yàn bá dáràn àsọlókè náà téèyàn bá lágbára láti lè gba àwẹ̀ mẹ́ta ó fún aláìní mẹ́fà ní oúnjẹ yóò dùn sí kí ni o yọ pa ẹran so yẹn náà pè ní dámùlì kàfàrà dámù alákọ̀ọ́kọ́ dámúlì kìránì awìn tàmọ́tò dámú ẹlẹ́ẹ̀kejì òun náà ni dámúlì kàfàrà ìyẹn fẹ́ san kàfàrà àwọn ẹsẹ̀ ẹsẹ̀ déyàn sẹ̀ yẹn ìyẹn fẹ́ kí ni o ìyẹn fẹ́ ṣètò rẹ̀ ìyẹn tún lè pẹ ẹran ní mọ́kà dámù sọyìdì kọ́tìlì sẹ́yìdì tó o bá mú ẹran kan tó rí ẹran ní mọ́kà tí èsì ẹran abìjà tó fẹ́ ṣe ọ́ lè ṣe tó ọ lọ pa á tẹ́ lọ sọdẹ tẹ́ lọ sọdẹ ẹran báyà kọjá ẹran tó burú báyà pé ẹran jíjẹ bá tẹ́ lọ sẹdẹ rẹ tẹ́ bá ti lè báyìí òun tiẹ̀ òun wá ní option méjì náà so option tiẹ̀ dáyọ̀ tán irú ẹran téèyàn pa yẹn lèyàn ó mú irú ẹran yẹn náà lèyàn wà á pa irú ẹran tó ẹran tó bá jọ nínú àwọn ẹran tá a máa pa bíi ewúrẹ́ ràkúnmí àtàbọ àṣàlàyé wọn ní gbàdámà bá tẹpsì lọ so èyàn wà àwọn ẹran tó bá jọ tí ó bá tó bá ṣe ẹran tó jọ èèyàn wá yí owó tí wọ́n lè mọ́ èèyàn dògbé ẹran tó jọ ó tún lè tóbi jẹran yìí lọ wọ́n sì ta ẹran báyìí yóò wá wo owó tó lè tó lè yóò fi ṣe sọ́dà kọ́ títí ẹ̀ nìyẹn so èèyàn pa ẹran náà bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn tún lè fi yí owó ẹran yẹn ṣe sọ́dà kọ́ so ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ò ní pé tí wọ́n gangan bá fẹ́ fúnra rẹ̀ wọ́n pè ní dáàmú tàtọ́ wọ̀ ẹ́ mo mo fẹ́ pa ẹran fọlọ́ bánabi náà ti pa ẹran tó pọ̀ wọ́n wọ́n ti bẹ́ẹ̀. so ètò ọgbẹ́ tó jẹ́ lẹ́ẹ̀karùn-ún òun náà ni dámù nọ́dírì kí wọ́n kankan ó ti ṣèlérí pé tí n bá lè lọ mẹ́kà tí mo débẹ̀ tí mo rí ṣe bẹ́ẹ̀ tí mo dé mẹ́kà ń pa. so a máa sọ̀rọ̀ lórí nọ́dírì nígbà tó a máa kàn nínú ayé àtàǹkà lọ. so olóńgbà kọ gbogbo nǹkan tá à ń sọ ìsinmi ayé àtàǹkà lọ a kàn máa rán wa létí so ní pé ó ti ṣèlérí pé tó bá dé mẹ́kà ń fẹ́ràn mẹ́wàá fọ́dọ̀ ìlérí yẹn gbọ́dọ̀ mú sí ìtọ́wọ́n bá fi lè dé dé ń ṣe kíni o ń pa ẹran mẹ́wàá fún ọlọ́run so ìlérí tí èèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ mú lè rí sẹ́ sọtò pé àwọn tó bá mú lè rí sẹ́ ọlọ́run bá ti ṣàdéhùn fún wọn pé wọ́n jẹ ẹni tí ó ní fọkànbalẹ̀ níwájú ọlọ́run nígbà tí ẹni bá ń bà wọ́n ẹjọ́ mi kàkíá so nílé ọdọ ẹni fọkàn wọn so iṣẹ́ ájì gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé rẹ̀ so níwọ̀nba kọ́lọ́kù fún wa ní àgbọ́yé ní orí rẹ̀ so iṣẹ́ tí a gbọ́ iná kọ́lọ́ jẹ́ kí a rí ẹ̀sìn lọ́dọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. One, two.